ẹ̀yin èèyàn wa mo mọ̀ kí yín káàkiri gbogbo ibikíbi tí ẹ lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa o now lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ní nǹkan bí ọjọ́ bíi méjì sẹ́yìn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ń jáde ṣùgbọ́n eléyìí tún deep eléyìí tún yàtọ̀ Dr. Lamaik wọ́n mú àwọn antecedent kan wá àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ àtàwọn àṣírí kan tọ́pọ̀ èèyàn ò mọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ó deep oríṣiríṣi comment ni mo ti rí oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ti gbọ́ ṣùgbọ́n àwọn nǹkan kan wà táwa ti ń sọ sẹ́yìn tẹ́lẹ̀ ṣùgbọ́n ó jẹ́ n tó jọni lójú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń claim wípé ọmọ Yorùbá ni wọ́n ó yanilẹ́nu láwọn ìwà tá à ń bá lọ́wọ́ wọn now a mọ àwa ìran Yorùbá fún nǹkan kan àwa ìran Yorùbá a jẹ́ ọlọ́gbọ́n káàdẹ̀ tó ṣe nǹkan a máa ń rò jinlẹ̀ àìkàn déédéé kù ṣe nǹkan gbòòrò ṣùgbọ́n mi ìlẹ́jọ́ púpọ̀ tí mo fẹ́ rò ẹ ẹ ẹ màá gbé Dr. Mike Ọláwọlé nsìn ẹ wá gbọ́ àwọn àṣírí kan ẹ dẹ̀ máa gbọ́ àwọn insight kan ẹ dẹ̀ máa gbọ́ àwọn nǹkan kan tó jẹ́ pé ó fojú pamọ́ tẹ́lẹ̀ a ti ń sọ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òfin ṣùgbọ́n tẹ́ bá gbọ́ eléyìí ẹ̀ẹ́ n tí mò ń sọ gan yóò yí ẹ̀yìn èèyàn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńlú Ìbàdàn tó rà ti rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ èyí tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ̀ ń sọmọ Yorùbá ọkọ ẹ̀ ń sọmọ Yorùbá dáadáa ẹ̀ ń ṣe bí Yorùbá ni wọ́n ń jà fún nù ṣé bí wọ́n ṣe ń ṣe nǹkan nìyẹn ni ẹ mọ ẹyẹ já mọ tanra wa náà this is not the right thing ṣùgbọ́n it's unfortunate àwọn míì níbi tójú wọn dúdú dé níbi tí wọ́n ti bóyá a fẹ́ sọ pé wọ́n fi nǹkan bò wọ́n lójú ni i don't know they will say ah ẹ ń sọ ọmọkọ yorùbá ọmọkọ yorùbá wo ni wọ́n ń ṣe mi ì lọ́jọ́ púpọ̀ màá gbé dr ọlọ́màkì wọlé gbogbo ẹ̀yin ọmọkọ yorùbá tẹ́ ẹjọ́ ọmọ yorùbá tòótọ́ mo kì í yín ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ ó go viral torí àwọn ọ̀rọ̀ tó kí tó deep ó wà nù ẹ̀ ẹ dr ọlọ́màkì ẹ kú iṣẹ́ takuntakun ìgbà tí ìrẹ̀lẹ̀ yorùbá bá dé bí mo ti máa ń ṣe ládùúà ẹ̀yin àtàwa àti gbogbo àwọn ọmọ yorùbá tòótọ́ tí wọ́n ń fẹ́ ìlọsíwájú yorùbá lágbára ọlọ́run wọn ní fẹ́nikẹ́ni sàwátì láàrin gbogbo wa dr lamaik orin. ìwọ tó jáde tó ní à ọ̀dàlẹ̀ ọmọ yorùbá ni ẹ ṣèbí nǹkan tó ṣe yorùbá náà ṣe fún ó ṣe ń sọ̀rọ̀ ọmọ àlè ni ọ́ ìdí tí mo fi pè ọ́ lọ́mọ àlè tí mo ṣe nígbàgbọ́ pé ohun tí wọ́n ń ṣe wọ́n ṣe fún dáadáa lẹ̀ yorùbá wọn dẹ̀ ṣe fún kí ilẹ̀ yorùbá lè tò bí kò ṣe pé láti dalẹ̀ yorùbá rú láti rí i pé ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò bí ìjọba nàìjíríà bí wọ́n ṣe kó sójà sí ilẹ̀ Ìgbò tí wọ́n ń pa wọ́n lójoojúmọ́ pé kírú ẹ̀ lè ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá ìgbésẹ̀ làwọn ará ni wọ́n ń gbé a ń sọ látijọ́ kì í ṣe ní no be today ta ti ń pariwo ẹ̀ ìjọ kìíní àná ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ lọ gba àwọn ajagunta àwa kan náà la jáde tá a pariwo fún yín ariwo tá a pa ló jẹ́ kán ṣẹ́wọ́ kò ló jẹ́ kán tọwọ́ ọmọ wọn bá sọ tẹ́ ẹ̀ bá mọ̀ tá a bá máa jáde máa sọ pé báyìí ni màá sọ fún yín lénìí it's not about being proud it's about telling you guys the truth and what is going on out there what these people are trying to do And if not for some people that are checking them and letting them know, sometimes when they make mention of certain things or they use certain words, some people are intelligent enough to pick what it meant and what it could resort to. That is why some of some of us come out at times and we bring it out in the open. way. This is what these people are referring to, and it's going to be dangerous for the entire Yoruba race. That is not what we need at this moment. And once we bring it out and we educate people, they find out pé ah ashiri wa ti tú a lè ọ̀nà yemo, mọ́ ẹ jẹ́ ká tún wọ́gbọ́n míì dá So, a lot of people need to etí kọ́nà fi ń gbọ́rọ̀ ojú kọ́nà fi Ibadile lo mi lẹ́lòmíì fi ń ẹsẹ̀ ló fi ń wòran ẹ tó pé tó bá ti gbọ́ yẹn yẹn bó bá ti kú òun bẹ́ẹ̀ yóò tún ti gbàgbé otherwise kò yẹ ká rí ẹ ní idiot tí wọ́n sọ pé àwọn wèrè yìí tún kó sí lórí tóun náà wà lọ ká sọ ọmọ ológun wọ tí ó wàá kó rándanrandan rọra tí ó lóun so àdó mọ́ra òun so oògùn mọ́ra ó wàá kọjá lọ sí sẹkítẹ́rìàtì ìjọba nílùú Ìbàdàn ó sọ pé yín dé ẹ wá gbàjọba what arant nonsense What a set of idiot and non-entities. Ta ló kó yín jọ ń boná tiri yín ná? Ń boná tiri yín tó Ààrẹ Òpìtàn. It is even an insult fún àwa láti lè máa sọ pé àwọn Yorùbá nation ló sọ ló ṣe ń tọ́sẹ̀lẹ̀ yẹn. Mo ń bẹ̀ yín ní Ààrẹ Òpìtàn. Ẹ dákun gẹ́gẹ́ bí àbúrò sẹ́gbọ̀n. Mo ń bẹ̀ yín mo ń rọ̀ yín ni. Ẹ bá wa ṣe àtúnṣe sí àkọlé tẹ̀kọ̀ yẹn. Ẹ kọ orúkọ ẹni tí ó rán àwọn ẹni yẹn níṣẹ́ gangan gangan èmi ń fún yín ní assurance pé ẹ kọ orúkọ ẹni yẹn síbẹ̀ màá fún yín ní ẹ̀rí tẹ bá nídìí ẹ̀rí tó jẹ́ pé ẹ lè lọ gé e nínú kílípù nígbà tẹ bá wò ó pé ẹ̀rí orúkọ tẹ kọ síbẹ̀ pé ẹni tó rán wọn ṣẹ́ nì èmi á fún yín ní gbogbo ẹ̀ lẹ́nìí èmi ò kí ń jàjà ẹ̀bi mi ò dẹ̀ kí ń sọ nǹkan tójú mi ò bá tó àbí tí mi ò ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ẹ̀rí wà tó fìdí ẹ̀ múlẹ̀ gbàgbàgbà pé mo dúpẹ́ onítìrí abiola ló rán wọn níṣẹ ó fẹnu ara ẹ sọ ó ṣe fọnrán ó ń sọ̀rọ̀ òun gan ń dìklíà bí ẹni tó ń sọ̀rọ̀ bí ààrẹ orílẹ̀-èdè ó dẹ̀ pé gbólóhùn bíi pé èèyàn ń sọ pé òun ti gba orílẹ̀-èdè tó ilé ò sínú pé wọ́n ń parọ́ mọ́ọ̀yàn wọ́n ń wá àyè sọ bí mo dúpẹ́ onítìrí bá lóhun tí mo sọ pé rọ́ ni mo gbà á láàyè kó pè mí lẹ́jọ́ mo fẹ́ bàṣẹjọ́ mo gbà á láàyè ara ọ̀rọ̀ mi láṣálẹ̀ mo máa challenge ìjọba nàìjíríà gbogbo ẹnikẹ́ni tó bá lóun jẹ́ ìjọba ní nàìjíríà mo máa challenge bẹ̀rẹ̀ látòrí ṣèyí mákindé tó fi dórí ààrẹ bọ́lá ahmed tinubu tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ kì í ṣe pé àwọn ni wọ́n rán àwọn ará bíi níṣẹ́ láti máa ba àwọn ọmọ yorùbá lójú jẹ́ àti láti máa bà wọ́n lórúkọ jẹ́ wọ́n máa ní láti sọ ìdí ẹ̀ fún wa ìdí tí wọn ṣe tí ì lè lọ gbé àwọn èèyàn wọ̀nyí látijọ́ yìí ìdí tí a fi tí ì gbọ́ orúkọ wọn kí wọ́n ànáǹsì wọn pé wọ́n ń wá wọn fún ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ó ní mo ṣe ń sọ fún ẹ ṣáwájú ìwọ tó bá lọ fẹ́ ṣépè fọ́mọ ẹ bàbá ẹ ìyá ẹ gbogbo ara ilé ẹ bẹ̀rẹ̀ sí ṣe báyìí kó lè tètè bẹ̀rẹ̀ sí mọ́ wọn tètè bẹ̀rẹ̀ sí ṣe báyìí ẹ́ kó lè tètè bẹ̀rẹ̀ sí mọ́ wọn lójú ẹsẹ̀ bó bá ṣe ń bùjó wọn yóò mọ̀ dáhùn lára wọn pẹ̀lú àṣẹ Èdùmàrè torí pé kí ni èmi ò ní sọ̀rọ̀ èèyàn láì dáa mi ò dẹ̀ ní jàjẹ̀bi ṣùgbọ́n tí n bá rí i tó bá ṣe nǹkan tí ò dáa tí mo lẹ́rìí ẹ̀ lọ́wọ́ màá dúró tì ẹ́ lọ́rùn tó bá jẹ́wọ̀n ló tọ́ sí ẹ màá wà lára ẹni tí ó sìn ọ́ dé bèbè ẹ̀wọ̀n yẹn tó fi wọnú ẹ̀ nítorí ẹni tí ò bá parọ́ tanra ẹ̀ ọ̀bàyéjẹ́ èèyàn ní olóhùn ò mọ̀ túmọ̀ tí àwọn ẹni ń ṣe wọ́n ṣe ta àkọ́kọ́ ń jọ́ kínní àná akìlọ̀ fún wa ní kì í ṣe ohun tó dáa kì í ṣe ìgbésẹ̀ tó dáa ẹ má sì mí gbọ́ èèyàn lè ní akíkanjú ó lè jàfẹ́tọ̀ àwọn èèyàn ó lè jàfẹ́tọ̀ ẹ̀yà ẹ ó lè ṣe gbogbo ohun tó bá yẹ kó o ṣe ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ló gba ọgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni agídí kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni pé ẹ jẹ́ ká dàrú wọn lára gẹmọ tó ń rìn jẹ́jẹ́ ikú pa ká tó wá sọ ọ̀pọ̀lọ́ tó ń janra ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni èmi tí mò ń sọ̀rọ̀ mi ò sí nínú ẹni tí ó wàá sọ fún ẹnikẹ́ni pé ẹ ẹ jẹ́ ká dúró de àwọn ìjọba òkèèrè kan àwọn nọmbọ tí wọ́n wàá ràn wá lọ́wọ́ tí wọ́n àgbà Yorùbá lẹ i'm not one of those so tó bá jẹ́ ẹ náà fi ń tàn yín pé ẹ ẹ àwọn kan ń tàn yín pé ẹ ìjọba òkèèrè no no no no no wọ́n ń fìyẹn parọ́ fún yín wọ́n fi ń kó yín jẹ ni tó bá lọ wo fídíò tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàá rí gan pé mò ń sọ ọgbọ́n tí IMF International Monetary Fund tí wọ́n ń lò láti máa control àwọn tán láwọn ń ṣèjọba nàìjíríà pé ara ẹ̀ ló fa owó tí wọ́n fi kún owó iná lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ àwọn ni wọ́n pressure jọba tán sọ fún gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà pé aya yín lówó ẹ mọ̀ káàdì ọdún àtọdún tó kọjá ni mo ti ń sọ fún yín pé róòlù tí IMF tó ń play ní nàìjíríà pé kò dáa ṣẹ́gẹ̀tì mi ìwọ tó bá rántí ẹ bá mi kọ síbẹ̀ tó bá jẹ́ pé ẹ wo show yẹn mo ní gbogbo àwọn tó wà ní nàìjíríà yẹn ṣàṣàlẹ̀ tí wọ́n ti forúkọ ẹ̀ sínú database tí ò dẹ̀ sí lọ́wọ́ imf nítorí pé ara condition tí imf gbé lé wọn lọ́wọ́ ń gbà yẹn láti yá wọn lówó ni pé kán lọ create database àwọn èèyàn tó wà ní nàìjíríà kò dẹ̀ sí nǹkan méjì because right now a ti wà ní jet age níbi tí wọ́n ti ń try àti make sure pé wọ́n capture data everybody pé wherever you are wherever you are whatever you are doing They want to be able to set a camera and look at your eyeballs. Eh? Your eyeballs. You know, you i and be able to say, Dr. Michael Lani, eh? Olari to dúró síbẹ̀ yẹn. Ọ̀rọ̀ ò That is where the world is right now. Okay, anybody anywhere anywhere in the world whatsoever that does anything either good or bad they want to be able eh, at the press of a button to zoom in and say lágbájá ló dúró síbẹ̀ yẹn òun ló ṣe nǹkan báyìí báyìí kò sí run díẹ̀ lágbájá ló lágbájá ò síbi tán sọ pé ó wà yẹn ibi báyìí ló wà as long as they can mount cameras everywhere and you are going to pass through those routes and those cameras are going to see your eyeballs whatever you do whatever happens you cannot escape it bẹ́ẹ̀ now báwo ni wọ́n ṣe gẹ́ẹ̀tì gbogbo àwọn data yìí àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ forget about wọn sọ pé wọn lè rí eh, database information kankan ní nàìjíríà irọ́ ni gbogbo yẹn it's because they don't want to do it it is possible but ìgbà tí wọ́n fẹ́ yáwó lọ́dọ̀ IMF ara ohun tí IMF ara condition tán fún wọn gbà yẹn gbèdéke tán gbé wọn lé ara nǹkan tán ní kan ṣe ń gbà yẹn nìyẹn òun náà ṣe sọ fún gbogbo yín pé kí ẹ lọ máa ṣe NIN ẹ lọ ṣe gbá ẹ lọ ṣàwo ẹni tí ò bá ní NIN ọmọ ẹ ò ní lọ sí school if you don't know those are the reasons why they were telling you all those stuff it's not that they really cared about you but they care about the loan they wanted to take and those people are requesting pay we need you to go and do this in your country that was part of the conditions and they went ahead and did it bẹ́ẹ̀ One wọ́n ṣe without telling you guys they obtain your data, they obtain your information without informing you, without educating you on why they are doing it or what they are going to use it for. Most of you didn't know these things. Most, most of the foreigners knew this, but most of you living in Nigeria, you don't know this. I'm telling you the fact. Ó tọ́ bẹ́ẹ̀ nìyẹn. So ọ̀rọ̀ pé ẹ àwọn eléyìí wọ́n ń sọ fún yín ẹ No, I'm not one of those. And I believe a lot of people agitating for an independent or a suffering Yoruba nation, they, they don't believe in that. Pé ẹnìkan wà ń bì kan tó ń bọ̀ tó fẹ́ wá gba òmìnira wa fún No. But most of us a nígbàgbọ́ nínú pé gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé gbogbo ohun tá a bá máa ṣe ẹ má fi ẹ̀mí àwọn èèyàn wa sínú ewu ẹ má gbé ìgbésẹ̀ tó máa fi ẹ̀mí àwọn èèyàn wa sínú ewu ẹ má gbé ìgbésẹ̀ tó máa fi àwọn èèyàn wa sínú hílà hílo ẹ má gbé ìgbésẹ̀ tí wàhálà máa dé lójijì táwọn èèyàn wa ò ní mọ ohun tó ń ṣẹlẹ̀ tí wọn ò ní mọ bí à á sá sí tí wọn ò ní mọ bí à á rè ariwo yìí ń pa tá à ń sọ fáwọn èèyàn látijọ́ ẹ̀ tí wọn ò tẹ́tí ìgbà tó di àná ni mo dìídì lè sọ pé mo wọlé tí mo sùn bó sì pẹ́ kí n tó wọlé mo wá sùn ìgbà tí màá jí láàárọ̀ yìí tó ti pé ilẹ̀ ti mọ́ gan ọjọ́ ti lọ ohun tí mo kọ́kọ́ rí tí mo kọ́kọ́ gbọ́ mo ráwọn èèyàn wa tán ṣètò ìwọn ibẹ̀ mo ti wá ń gbọ́ pé wọ́n ní àwọn kan lọ sí secretariat nìbàdàn wọ́n ní àwọn fẹ́ẹ́ gba ìjọba àwọn fẹ́ẹ́ ṣe ìjọba délé nínú ohun tí a gbọ́ tí mo tún ti padà lọ wádìí tí mo ti béèrè tí mo sì ti rí oríṣiríṣi fọ́nrán tí mo tún rí oríṣiríṣi àwòrán wọn ní kódà wọn kó aṣọ ológun wọ ìyẹn tí olóyìnbó ń pè ní camouflage they were wearing camouflage military camouflage uniform ohun kan tí ò tí wáyé mi tí mi ò tí mọ̀ tí mo fẹ́ béèrè ni pé ṣé lára yúnífọ́ọ̀mù yìí ṣé wọ́n fi báàjì sí báàjì tí wọ́n fi séjìká yúnífọ́ọ̀mù yìí kí ni wọ́n kọ sí ṣé wọ́n sọ pé sofrin yorùbá land ni yorùbá nation náà kọ síbẹ̀ ni ṣé modúpẹ́ onítìrí nation náà kọ síbẹ̀ ni òmìnira nation náà kọ síbẹ̀ ni àbí nàìjíríà federal republic of nigeria náà kọ síbẹ̀ mo sì ń wádìí eléyìí ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ̀yin tẹ́ bá ti ní irú ìròyìn yẹn lọ́wọ́ àbí tẹ́ bá ti mọ̀ tán kọ síbẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀ ẹ lè kọ níbi comment section tó bá dé àárín kan lórí ètò yìí màá ṣe ojú òpó lẹ̀ torí màá ṣe òpó lẹ̀ o màá ṣe ojú òpó lẹ̀ lénìí fún yín láti pè tí bá ṣe ojú òpó lẹ̀ àwọn information tẹ̀yin náà bá ní tó dàbí pé mi ò tí ì gbọ́ ẹ lè ẹ lè ẹ lè tọ́ wa sọ́nà ẹ lè sọ fún wa information tó lẹ́rìí ni o kì í ṣe àhùnsọ o kì í ṣe àhesọ o kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n o pé lágbájá sọ fún mi eléyìí tó jẹ́ pé tán bá ní lọ mẹ́rin ohun tó sọ wá téèyàn ò rí mú jáde mo fẹ́ mọ̀ aṣọ àwọn ọmọ ogun tí wọ́n wọ̀ yẹn because normally for you to be a complete military man there are some things that need to be present on your uniform and on your person you cannot just put on a uni that's why at times Ọlọ́run má mú wa mm, Ọlọ́run má mú wa Ọlọ́run má mú wa lẹ́ẹ̀kan sí that's why at times mo máa ń wò pé ṣéyàn kan ó dẹ̀ wọ fake uniform yóò dẹ̀ dá mi dúró lọ́nà yóò dẹ̀ rò pé ó máa jẹ lọ wàhálà ọdẹ ní kọ́kọ́ ṣẹlẹ̀ tó bá jẹ́ pé fake ni torí there are some things I will look for on your uniform on you as a person and then even the way you carry yourself the way you approach me can reveal to me if you are fake or original it may not be in all situations now àwọn èèyàn tí wọ́n mú yẹn mo sì ń wádìí mo fẹ́ mọ̀ ara uniform tí wọ́n kó wọ̀ camouflage yẹn tán ní kán mọ bọ́ tẹ bá lọ wo bí thumbnail mi ẹ rí i pé mo gbé àwòrán kan nínú ẹ sí ara ẹ ṣé wọn lẹ páàchì báàjì tó sọ yìí pé ilẹ̀ olómìnira yorùbá ṣé wọn lẹ mọ lápá mo fẹ́ mọ̀ because we need to know tán bá lẹ mọ who sanction it ta ló sọ fún wọn wípé kí wọ́n rán uniform yẹn kí wọ́n lẹ páàchì yẹn mọ́ we need to know yorùbá mi ò yé yín ṣé wọ́n lẹ orúkọ ara wọn mọ́ as officers we need to know where did they train who trained them and kini kini one ni wọ́n mọ̀ nípa iṣẹ́ ológun ọ̀rọ̀ mi wa because not just anybody every dick and harry can just come out and put on a camouflage or military uniform and portray themselves as one there are certain things that needs to take place uh, you don't put the cart before the horse mo dẹ̀ walking in lemo lemo. mò ń pariwo ẹ ní gbogbo ìgbà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí pé we are just a group of jesters we are jokers wípé eré là ń ṣe àwàdà là ń ṣe meanwhile ohun tá à ń sọ̀rọ̀ ẹ̀ tá à ń ṣe yìí àwa kan ń ṣe à ń láàgùn ń bẹ̀ we are not jokers we are not jesters àìṣe aláriwo àìṣe oníwàhálà àìṣe oníjàgídíjàgan àìṣe ẹni tó fẹ́ dà lóru àìṣe ẹni tó fẹ́ dá wàhálà lẹ́ńlẹ̀ yorùbá ìdí ẹ̀ ni màá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa gbígbé oríyìn fún bàbá wa pòfẹsọ Ọlábánjí Akíntóyè wípé bàbá a kí yín ẹ ṣé ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú bàbá ṣe ẹ kú akíkanjú tẹ̀ ń ṣe ẹ kú bẹ́ẹ̀ ṣe ba ọmọ jẹ́ ẹ dẹ̀ kú bẹ́ẹ̀ ṣe ba ọmọ Yorùbá lójú jẹ́ ẹ kú bẹ́ẹ̀ ṣe kó wa wọgbó ẹ kú bẹ́ẹ̀ ṣe rán wa níṣẹ́ dé tòrutòru akínyé o elédùnmarè á lọ́ra ẹ̀mí yín á dá yín sí fún wa àní lójú ẹ̀mí yín lágbára ọlọ́run láṣẹ ìdùnmarè á gba òmìnira ilẹ̀ yorùbá mo wá lọ sórí akíkanjú akin ọmọ olóyè sunday adéyẹmọ ìgbòho ọsà mo kí olóyè mo yìn wọ́n láwo ẹ kú akíkanjú ọmọ ṣe ẹ kú akin ṣe nítorí pé ó lè má yí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n màá sọ kinní kan fún yín màá rán yín létí nǹkan kan nígbà kan àwọn ọ̀rọ̀ kan ń jà rìnrìn ìsàlẹ̀ tó jẹ́ pé torí ẹ̀ ni àwọn kan ṣe bínú gan tán kẹ̀yìn sí olóyè wọ́n ní ìyá wèrè tí ń pera ẹ̀ ní mua wọ́n ló lóun pe olóyè pé kó wá káwọn wá ṣe nǹkan kan pé olóyè ò wá lọ pé ṣùgbọ́n olóyè ò sọ fún páwọn ò ní wá pé ó kàn tọ̀nà ẹ̀ dáhùn ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan míì á ṣẹlẹ̀ ọ̀rọ̀ àtẹnudẹ́nu lọ́pọ̀lọpọ̀ wa la máa gbọ́ àsímbẹ̀ a ah, more conversation to take place. Ah, we don't know the questions that were being asked. We don't know where the third party made a turnaround by saying this is not right. We don't know the reason why that person said, I'm not going to be a part of this. Now, for me personally, mi ò fẹ́ ẹni tó jẹ́ nínú ìrìn àjò yìí mi dẹ̀ fẹ́ nǹkan tó gbé dání mi fẹ́ ọ̀rọ̀ tó ń sọ. There are certain things you will bring to me before me you will call me and you will present it, and I will know who you are. And I will I may make a U-turn right there, roundabout turn. I say, no, no, no, no, no. I don't want to be associated with this person. Or I may call you to order and make suggestions to you pé ọ̀gbẹ́ni àbí arábìnrin àṣìṣe ló fẹ́ ṣe yìí. Ó tó fẹ́ ṣe yìí, ó ṣe ìdí tí màá fi ṣe bẹ́ẹ̀ ni pé tí n bá rí i pé ìgbésẹ̀ tó fẹ́ ṣe tó fẹ́ gbé àbí àmọ̀ràn tó ń mú wá tó rò pé àmọ̀ràn olórí pípé ni tí n bá rí pé ó máa dá wàhálà lẹ́ńlẹ̀ Yorùbá àbó máa kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá which at the end of the day torí kí la ṣe láǹ ṣe ohun tá à ń ṣe yìí a la gba àwọn èèyàn wa kúrò nù ìyà a fẹ́ gba kúrò nù ìṣẹ́ aláàfẹ́ kí a jẹ wọ́n máa ní afẹ́ ká ní orílẹ̀-èdè olómìnira gẹ́gẹ́ bí ìrírí tí ọ̀pọ̀lọpọ̀ wa ti rí káàkiri ibi tí oníkálukú wa ti rìn dé gẹ́gẹ́ bá a ṣe rí bí wọ́n ṣe ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ti dàgbà sókè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ò lè sọ pé o fẹ́ gbàyàn kúrò nínú wàhálà kó wá jẹ́wọ́ ló máa lọ ṣekú pa ẹni yẹn àbí wọ́n ló máa lọ kó ogun bá wọn àbí kó ogun ká wọn mọ́lé. à gbogbo kínní àrùn ojú ni kì í ṣàrùn mú àti rohun tíjọba nàìjíríà tó ń ṣe fún àwọn ará biafra lórí ìgbésẹ̀ tí àwọn ará biafra gbé àtọwọ́ tí wọ́n gbé títí dòní dọ̀la èmi àti yín mọ̀ o láìpẹ́ láì jìnnà bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun ni wọ́n tún nìkan lọ pa odidi ìlú kan wípé tán bá lè pa wọ́n run kan pa wọ́n run àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí àwa ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ó kún ara ọ̀rọ̀ tá à ń sọ ó kún ara àmọ̀ràn tá à ń mú wá ìdí nìyí tí mo ṣe ní mo lu olóyè chief doctor sunday adéyẹmọ ìgbòho sà pé mo lù wọ́n lọ́gọ ẹnu pé wọ́n kú akọni ọmọ ṣe wọ́n sì kú bí wọ́n ṣe ń fi ọgbọ́n rin ìrìn àjò ìtàn fọgbọ́n tọ́ wọ́n lè máa ṣe èèyàn mi lé ní ẹ ó ṣe gbọ́ ṣàwo kò sí nǹkan tó kí mi pa gbogbo yẹn I've not seen him bring any trouble to the people in Yoruba land I have not seen it. I don't care about that those are all fallacies those are lies those are lies that cannot be substantiated by anybody and if you say they are truth bring out your proof bring out the evidence I will sit down with you we will look at it analyze it and discuss it together if you are right I will come back and say ah lágbájá yìí right o ó mẹ́rin tó kójú owó tó kójú òṣùwọ̀n ó mú jáde ṣé tó pè rumor ẹ mo suspect àhesọ ló máa ń pọ̀ nú ẹ̀ pàápàá jùlọ tó bá ti dọ̀rọ̀ bíi pé ẹni tá à ń ṣe lára àbẹ́ni tá a fẹ́ gbẹ́ kòtò fún pé kó jìn sínú ẹ̀ you don't believe such you don't believe such nítorí pé mo ní mo gbé oríyìn fún olóyè chief doctor Sunday Adéyẹmọ Ìgbòho in the sense that if he has believed in something like this and he has been a part of it ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá láti kó sí wàhálà ilẹ̀ yorùbá ti dàrú wàhálà ti máa ṣẹlẹ̀ ń but because he refused he refused torí ọjọ́ kan yẹn tó yarí tó kọ̀ tó ní èmi ò bá yín ṣe báyìí mo gbé òṣùbà ẹ̀ mo gbé e fún lásàlẹ̀ yìí ó lè má ṣe mí mọ́ lẹ́yìn ẹ̀ bọ́ ìyẹn ẹnikẹ́ni ò lè gba ọ̀ṣùbà ẹ̀ àtòrí yẹn ẹ̀ lè gbà kúrò lọ́wọ́ ẹ̀ he owns it títí ẹ̀ ni ẹni tó bá máa bínú kó bínú òótọ́ ọ̀rọ̀ lèmi máa sọ fún yín I don't kiss anybody's ass I don't lick people's ass I just say it as it is whatever I see I don't care what happens afterward bẹ́lẹ́dùnmarè bá ṣe fọ̀rọ̀ sí mi lọ́wọ́ àti lọ́kàn ni màá ṣe ṣàgbékalẹ̀ ẹni tó bá máa bínú láṣálẹ́ yìí tó bá mọ̀ mí tó láìkì mí gan tó jẹ́ torí òótọ́ tí mò ń sọ láṣálẹ́ ni wàá ṣe bínú bínú kó má bá mi sọ̀rọ̀ mọ́ kò ní láìfí ìjọ tínú ẹ̀ bá rọ̀ padà wá á tún jọ máa sọ̀rọ̀ kò sí wàhálà ńbẹ̀ bọ̀ ó tó ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ là á sọ fúnra wa. now mo gbóríyìn yẹn mo gbé fún olóyè ẹnikẹ́ni ò sì lè gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run mọ̀ pé bó ṣe rí nìyẹn nítorí pé ká ní pé òun náà go along pẹ̀lú gbogbo rándanràndan tó ń ṣe ni mo bá yín bẹ́ẹ̀ tiẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò yóò ti máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ wọ́n ti kó sójà síbẹ̀ tí wọ́n ti máa kógun ja àwọn èèyàn wa ńlẹ̀ Yorùbá ìwọ tí ohun tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Ìgbò tí ò bá wá yí ẹ dáadáa jẹ́ kí n sọ ara bíi tí aburú tó ń ṣẹlẹ̀ ń níbi tó le tó èmi ò gbèjà pé kò sáwọn kan tó ń ṣe àṣemáṣe o tí wọ́n ń ṣe ohun tí ò dá ń o ṣùgbọ́n ṣe mọ̀ pé excuse yẹn ó níjọba fi kó àwọn jagunjagun lọ síbẹ̀ pé kan dúró síbẹ̀ àtọlọ́pàá lábẹ́ pé ìjọba wa gba ọlọ́pàá àti jagunjagun láàyè láti lọ dúró síbẹ̀ aburú wa ń ṣe àwọn ọmọ àti àwọn bàbá ìyá tí wọ́n wà ní ilẹ̀ Ìgbò ìdí ni pé ọmọ míì nínú ọmọ tí wọ́n mú tí wọ́n lọ tì mọ́lé pàápàá jùlọ àwọn tán jẹ́ obìnrin nínú wọn torí nígbà kan tí bá ti wo àwọn fọ́nrán yẹn báyìí omi ẹ̀kún á máa bọ́ lójú mi pé ṣé èèyàn dẹ̀ làwọn tó ń ṣe ọmọ ọlọ́mọ báyìí ṣé wọ́n gbàdúrà kan ṣe ọmọ tiwọn bẹ́ẹ̀ lábẹ́ bó ṣe wù kó rí ọmọ fifteen years ọmọbìnrin tó ń tilé ẹ̀kọ́ bọ̀ kẹ́ ẹ mú lójú ọ̀nà torí pé ẹ ti rí i ó ti lọ́yàn láyà hmm? lójú yín ó ti tó ọmọ tó yẹ kẹ́ ẹ mọ bá sùn àwọn sójà yẹn àtàwọn ọlọ́pàá yẹn wọ́n á mú àwọn ọmọ ọlọ́mọ wọ́n á lé wọn lọ́wọ́ mú lójú títì wọ́n á wá gbé wọn lọ báràkì wọn wọ́n á lọ máa ṣe àwọn ọmọ yẹn báṣubàṣu wọ́n á máa ṣe wọ́n ṣekúṣe under the pretense under the guise wípé àwọn la gbódegbà fáwọn tọ́lá wọn ń gbèrè Biafra pé àwọn náà ń ṣòfófó fún wọn wọ́n wá mú àwọn ọmọ yẹn wọ́n máa tì wọ́n mọ́lé tọ́ bá ṣí wọn lẹ̀ wọ́n á ní kọ́ máa fọ bọ́ kọ́ máa lọ róúnjẹ wá then tó bá ti dalẹ̀ wọ́n á máa kì wọ́n mọ́lẹ̀ wọ́n á máa bá wọn sùn wọ́n ń ba ayé àwọn ọmọ yẹn jẹ́ ìwọ tó o bá mọ̀ lọ online all those interviews are there àwọn èèyàn tó lọ bẹ̀ tán ráwọn ọmọ yẹn ń bẹ̀ ni wọ́n wá sòfófó ń ta pé ọmọ tẹ́lẹ̀ ń wá mo rí i lágọ̀ọ́ ọlọ́pàá bíi báyìí báyìí báyìí báyìí náà ṣe ń ṣe ọmọ yín ọmọ tó lọ léèwé tó ń bọ̀ jẹ́jẹ́ tí wọ́n pàdé ẹ̀ lọ́nà wọ́n sì mú wọ́n ló wà lára àwọn informanti tó lọ ń fún àwọn tí wọ́n ń pera wọn ní Biafra Ni information excuse tán fi gbé nìyẹn so tá a bá ń sọ̀rọ̀ pé àwa mọ ohun tá à ń sọ tá a bá sọ pé ẹ má ṣerú nǹkan báyìí ẹ má gbèrú gbèsè báyìí ẹ má kó wàhálà wá sílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí aya wa sọ pé òun fẹ́ tójú ọmọ ṣe kójú wa jìn sínú aláfẹ́ gba àwọn èèyàn wa kúrò nu wàhálà aláfẹ́ ṣe ilẹ̀ wa kó dáa ni ẹ má jẹ́ agbégbèsè àbí ká rìnrìn àjò tó máa kógun wá sílẹ̀ Yorùbá àdúrà La ń retí tá à ń fẹ́ látẹnu àwọn èèyàn wa fún wa ẹ má jẹ́ ó di pé wọ́n mọ̀ ṣépè sọ oníkálukú pé àwọn tó dárú eléyìí lẹ̀ àwọn tó ṣe eléyìí báyìí ni kó rí fún wọn apariwo ẹ̀ alọ́gun títí ṣùgbọ́n ẹ̀yin kan ẹni dèdèrè wetí yín ẹ̀ gbọ́rọ̀ ẹni dèdèrè wetí yín ẹ̀ gbọ́rọ̀ ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹni wàhálà yẹn gangan lẹ̀ ń wá gbogbo àwọn tán jáde tí wọ́n ránṣẹ́ tí wọ́n mú wọ̀n wọ̀nyí kí wọ́n tó lọ a sọ fún wọn a ní ẹ béèrè lọ́wọ́ tiwọn pé ọmọ títí yín ńkọ́ àbúrò yín ńkọ́ ẹ̀gbọ́n yín ńkọ́ ẹ pè wọ́n jáde jẹ́ kí gbogbo àjọ máa lọ bẹ́ẹ̀ bá ti lè pè wọ́n jáde pé kí gbogbo àjọ máa lọ àtẹ̀yìn gangan fúnra yín àwa ò lè lọ́bì kankan ṣùgbọ́n ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyà ti jẹ wọ́n orí wọn ti yí thinking faculty wọn ò ṣiṣẹ́ mọ́ tán bá ti flash owó kékeré wájú wọn báyìí tán sọ̀rọ̀ ọ̀rọ̀ pé à orúkọ yín yóò wọ̀ lórí ìtàn wọ́n lẹ́yìn lẹ ṣe kinní kan fúnlẹ̀ Yorùbá orí tiwọn náà bá ti yí wọ́n á ká sọ̀wọ̀ sọ́rùn ẹni tí <laughs> wọ́n kàn jàjà fi oògùn orí fífọ́ hàn tí ò tí ì mọ wúlẹ̀wúlẹ̀ nǹkan òun náà tó gbogbo àdó rọ́dọ̀rọ̀dọ̀ àwọn nǹkan rìndìnrìndìn rọ́ra yóò lòun ti múra tán ọmọ Yorùbá lòun akíkanjú òun lágbára òun fẹ́ lọ jagun irú wọn ò ní kí ni lágbájá fẹ́ ṣe táwa ò lè ṣe gbogbo wọn la rí gbogbo àṣírí wọn la rí látijọ́ yìí gbogbo ohun tẹ́ ẹ ní kí ni lágbájá fẹ́ ṣe tẹ́yìn ò lè ṣe ó là ń rí yín bọ́n ṣe ń fi yín ṣẹ̀sìn tán fi yín ṣe yẹ̀yẹ́ yìí tí wọ́n mú yín kiri ilẹ̀ tí wọ́n nà yín ẹ́ níjọ́ ní ara wọn tó tu obìnrin sí òwò wọn kó gbogbo ọyàn ẹ̀ wọn kó síta báyìí táwọn ò ń ta àbí bẹ́ẹ̀ kọ́ ni a kìlọ̀ kó tó débẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ ta jáde ta fi fọ́nrán yẹn hàn tá à ń ṣèkìlọ̀ àwọn wèrè kan jáde wọ́n ní ẹ ẹ ti rí wọn wọn fẹ́ràn ọmọ yorùbá ìka ni wọn kò yẹ kán sọ̀rọ̀ lórí ẹ̀ kò yẹ kán ṣó fídíò yẹn orí gbogbo yín burú orí yín bàjẹ́ ẹ̀ lálámọ̀ràn gidi ṣégbà tá à ń kìlọ̀ fún yín pé kẹ́ ẹ mọ́ dánrán dánrán wò ṣe é tẹ́tí ṣe é gbọ́ ohun tá a sọ fún wa ṣe é gbọ́ ìkìlọ̀ àbá sọ fún yín gbà yẹn pé tó bá délẹ̀ ẹ má sọ pé káwọn èèyàn má sọ̀rọ̀ nípa ẹ̀ bá a ṣe tún sọ fún yín náà pé gbogbo gbèsè lè tẹ́ lọ gbé láti wọ́nu yín pé kẹ́ má ṣe a sọ fún yín a ní kẹ́ ẹ má ṣe pé kì í ṣohun tó dáa ìwọ tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó ń gbọ́ mi tó jókòó that you are sitting on the fence and you are watching and you are saying pé ok kí náà ń bára wọn jà sí kò sẹ́ni tó ń bára wọn jà sórí mi lánàá àbórí mi ń jẹta tí mo wá sọ̀rọ̀ ń pa wọn sórí mi lánàá àbórí mi ń jẹta tí mo wá bú wọn no tí wọn bá ti kọjá àyè wọn tán bá fọwọ́ síbi tó wọ́n ń gbé torí mi nígbàgbọ́ wípé agbájọwọ́ la fi ń sọ̀yà àjèjọwọ́ kankan ò gbẹ́rù dórí ẹyọ kan ṣoṣo báyìí kò gbẹ́rù dórí àgbájọwọ́ la máa fi sọ̀yà èmi wá nígbàgbọ́ pé bí ẹnájì wa ò bá ṣiṣẹ́ papọ̀ because sometimes our energy may not work together even though we want to achieve the same result but if our energy does not go together a ní lè jọ ṣiṣẹ́ papọ̀ wàhálà máa wà. Wa That means oníkálukú á lọ lọ́tọ̀ọ̀tọ̀. Go and use that your energy. I will use mine. At the end of the day, we meet at the destination. A ní láti But guess what? Kini kini miny. ni. Ó yàtọ̀ sí kìíní Now, if I have an organization, I establish my organization. I'm running it. It is okay. You said I don't have a structure, right? mi ò ní structure pẹ̀lú àìní structure mi yẹn ló wá bá mi inú àìní structure mi yẹn nìwọ náà ti wá gbéra tó ti bẹ̀rẹ̀ tó fi di ẹni tó ń sọ̀rọ̀ tó fi di pé àwọn èèyàn ń mọ̀ ẹ́ pé ẹnìkan náà ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn bàbá Akíntóyè mi ò ní structure o bọ́ ò lọ bẹ̀rẹ̀ títí ẹ lọ́tọ̀ kó bẹ̀rẹ̀ báyìí kò ní à èmi náà ti bẹ̀rẹ̀ o nǹkan tá a fẹ́ ṣe rèé o nǹkan táwọn ẹni náà ni wọ́n ń ṣe ń bẹ̀ yẹn irú ẹ̀ náà làwa náà ń ṣe o ṣùgbọ́n ọ̀nà tá a fẹ́ gbé tiwa gbà ó yàtọ̀ sí tiwọn díẹ̀ ṣùgbọ́n àkì ń ṣọ̀tá ara wa ò lọ kó àwọn èèyàn tiẹ̀ jọ kó bẹ̀rẹ̀ tiẹ̀ right from the scratch right bọ̀ ó wá sọ́dọ̀ ẹni tó ní kò ní structure ó wá sá sábẹ́ umbrella wọn umbrella tó sá sí lábẹ́ yẹn kí ni wọ́n ń pè is it not a structure right but ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà lórí ètò mo máa ń sọ fún wa mo ní iron sharpened iron I don't want dull people. Me, ò I want yes sir, yes sir. But when ẹ disobey, sọ lórí. No, I need people that will challenge me, keep me on my feet. When I'm going wrong, when I'm going astray, people that will challenge me, people that will call me back to order. When I say something and it is wrong, people that will not say yes, it's true. People that will tell me, Dr. Michael, you are wrong. This is the truth. People that will correct me. It is from that correction and from that challenge that I will now wake up where I'm slacking up. if tí slack up tí will say, ṣe research mi tó tó fi jẹ́yìn lẹ́wọ́ correct mi tí mi bá fẹ́ kúrò ẹ̀ máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Ìyẹn ló máa keep èmi náà my toes to make sure I cross my T's and I dot my I's. That is why you don't look for dull people, I want you, ní brain and gather them and say, "Oh, sọ̀rọ̀, wọ́n lis ten No, you will be a fool if you are doing that. Because at the end of the day, you are going to fail and you will fail woefully. But gather people with brains. Speak and appeal to intellectual people that will listen to you. At the same time, they will challenge you. Then you will find out that you will be a better person and you will become your best at the end of the day. That is what I'm working towards. That is what I need. That is what I want. I don't want people that will that will say we salute you all the time. No, I want people that will challenge me. That is what they are lacking. That is what Onitiri lacks. Whenever she finds somebody that wants to do that, she will hate that person with a passion. That person needs to be banished and needs to be sent out from their midst because they are not ready for that. Onitiri just want to tell them, oh yeah, hello, and they have to go and do it. Nobody should question it. And I don't know how that is going to work. At the same time, she has nothing good to offer. But ẹ jẹ́ kí n kọ́kọ́ fi. so lẹ́yìn nsìn pẹ̀lú àtìlẹyìn ọlọ́run láìsí ẹ̀ ìgbádùn owó ọlá iyì ògo ọlọ́run ó máa wà fún gbogbo wa ní orílẹ̀-èdè yorùbá tó jẹ́ ọmọ yorùbá torí ibi tá a dé yorùbá. ẹ jẹ́ a bẹ̀rẹ̀ báyìí ẹ fún gbogbo àwọn ilé ìròyìn àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ àtàwọn tí ó máa sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lénìí um kí wọ́n padà sí láti ọdún méjì sẹ́yìn kí wọ́n lọ gbọ́ gbogbo ariwo tí àwa tá à ń ṣe Yorùbá Nation tá à ń pa a ti sọ fún wọn láìmọye ìgbà pé gbogbo ẹni tó bá ní onítìrí làwọn ń ṣiṣẹ́ fún àbí làwọn ń tẹ̀lé wọn kì í ṣe ara Yorùbá Nation They are on their own. They are a different entity. Any achievement tí wamba tí let them attach it to their name. Let them go with all the glory. Nobody is contending that with them. Let them bask in whatever euphoria they create by themselves. Nobody is going to drag it with them. At the same time, at the same time, whatever trouble they brew, whatever trouble they cause in Yoruba land or anywhere whatsoever, wheresoever, let it go with their name. Let, their, let them bear the brunt. Let them bear the burden. Let them, whatever the punishment is, let it go to them. Don't bring Yoruba nation into it. It's two different entities. It's not the same and stop calling them the same. We have said this several times, times without numbers. Ipe, no, it's not the same, it's separate. Ẹni tó bá máa ṣe àbòsí ló máa ò mọ̀ pé àwọn tó ń pariwo Yorùbá nation látijọ́ tá a ti bẹ̀rẹ̀ títí di òní bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ olórí kan la ní which is Baba Akintoye it never change it never change kò dẹ̀ sí anybody tó lè mú anything jáde ní anywhere where baba akintoye was speaking about adele nobody can bring anything out where baba akintoye say ẹ lọ ṣe báyìí ẹ lọ gbalé ìjọba neither can you bring anything out where any of us said such yes some people are saying it but they are not part of us they belong to a different entity and it is high time you need to start treating it like that torí pé tí ò bá ti jẹ́ pé ọ̀rọ̀ yìí ní ọ̀tẹ̀ àbòsí àtúntí àwọn èèyàn kan so sọ nínú onímọ̀ṣe ní I'm going to challenge the Nigerian government tonight. If they are acting like they don't know what to do, they don't know what is going on, maybe for one reason or the other. Báwọn èèyàn ṣe ń sọ pé àwọn náà rán wọn ṣẹ́ wípé kán lọ máa cause trouble láti ba struggle yìí jẹ́. Maybe what people are saying it's true ibi láti máa bóyá bóyá because these people have gone so far to where the government needs to do something to the person that came out and said a minimum mo at wọn a ti ṣe a fẹ́ lọ ṣe nǹkan and the person is giving date locations and everything corresponds with what just took place so what else does the government need ó dàbí ọ̀rọ̀ very dark man ni pẹ̀lú Bobrisky. Very dark man challenge the government. He said, what are you guys looking at? ẹ sọ pé ẹ ṣòfin ẹ fẹ́ nǹkan bá báyìí nílùú ìbọn èèyàn kan ń ṣe báyìí ó ń ṣe mọ̀nàmọ̀nà ó fẹ́ máa ba ayé àwọn ọmọ jẹ́ bọ́ẹ̀ sọ̀rọ̀ wípé òun ò ní nǹkan kan against lifestyle ẹ̀ tó bá ti ń ṣe nínú ilé ẹ̀ nínú kọ́bọ̀dù ẹ̀ nínú yàrá ẹ̀ ṣùgbọ́n ẹ máa láwọ ẹ kó máa gbé kinní síta káwọn ọmọ kéékèèké máa rí tó bá jẹ́ lóòótọ́ lẹ ṣòfin ó sọ débi pé tẹ bá mọ̀ pé lóòótọ́ lẹ ṣòfin àwọn fọ́nrán rèé ẹ wo tẹni ń ṣe ń bìbà ọkùnrin àtọkùnrin ó tó ń ṣe ó ti lòdì sófin tẹ sọ tẹ bá wá ń pretend pé ẹ rí ẹ jẹ́ kémi gbé síta kẹrí irú ẹ̀ ni mo fẹ́ ṣe fúnjọba nàìjíríà láṣálẹ́ If you are acting and you pretending like you don't know who is sending these people, we are going to tell you. and we are going to show you the video tonight. That whatever evidence you need, they are all here on the internet. If you can't find them, we are going to play them for you. Eti mommy, ẹ mọ̀ pé mi ò ń sábà play fídíò èèyàn. Ẹ mọ̀ pé mi ò ń sábà kódà tí n bá máa analyse nǹkan téèyàn máa ṣe tébù tó bá ṣe àbí tó bá sọ. Mo pe mi on saba play video má saba koda ti n ma fídíò ẹ̀ wá kí play But this one, it is important, it is necessary that we play it and people still pé wọn doctor this is not about somebody coming later and say eh, he was doctored that was not the person that was not what she said no it was never doctored actually this was done in a familiar way ẹ máa yé john nígbà tí ológun máa ń gba ìjọba tó jẹ́ pé gbàrà tí àwọn tí wọ́n ní kó lọ gba ìjọba tó máa ti ń gba ìjọba báyìí àwọn kan ó máa wọnú iléeṣẹ́ rédíò àti inú ilé olú iléeṣẹ́ ìjọba wọn á máa announce pé àwa báyìí báyìí àti gba ìjọba ibi báyìí báyìí kó ní kálukú ṣe kí ni òfin kónílégbélé kó ní kálukú dúró sínú ilé wọn báyìí nítorí pé ẹnikẹ́ni tó bá jáde ohunkóhun tó bá ṣẹlẹ̀ kan faramọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣerú ẹ̀ ní last year kọ́ nìyẹn nígbà tí wọ́n mú àwọn kan Ni amúlùdùn right wọ́n try àti ṣe irú ẹ̀ ẹ mọ̀yàn tó ń ṣe live broadcast lọ́wọ́ nígbà tí wọ́n mú àwọn tí wọ́n ń ṣe àṣemáṣe yẹn the same style òun náà náà ṣe nísìn wọ́n ṣe broadcast ìyá wọn ìyá wèrè tó ká àwọn ọmọ wèrè jọ ó bọ́ síta ó ń ànáǹsì pé àwọn ti ní orílẹ̀-èdè nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbo fọ́nrán yẹn. so lẹ́yìn nísìn pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run láìsí ẹ̀ ìgbádùn owó ọlá iyì ògo ọlọ́run ó máa wà fún gbogbo wa ní orílẹ̀-èdè yorùbá tó jẹ́ ọmọ yorùbá torí bí tá a dé yorùbá first ni so indigenous yorùbá people tọ́lọ́run. then tí ẹ bá lákìyèsí tẹ bá ń gbọ́ àwọn èdè kan tí ìyáwèrè yìí tó ń pè jáde lẹ́nu mo ti sọ kinní yìí fún wa tipẹ́tipẹ́ mo ní wọ́n gbọ́n mo ní wọ́n gbọ́n wọ́n máa ń wo ètò wa wọ́n máa ń tẹ́ àti pick brain àti pick àwọn words àti láti pick point tí wọ́n lè lò láti lọ máa fi sọ̀rọ̀ pàápàá jùlọ ìyàwó èrè tẹ̀ ń wò yìí wèrè tó ń pèrè lóní tìrí ìyàwó Abíọ́lá yìí ó like kó máa pick point if you all notice ẹ padà lọ wo àwọn fọ́nrán tí mò ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí mo máa ń lo title card láàrin ẹ̀ tó bá yẹ pé fọ́nrán yẹn irú eléyìí tẹ̀ ń wò lọ yìí sìn ẹ́ rí i pé gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ohun tẹ́ rí tí wọ́n kọ ọ̀rọ̀ sí yẹn òun là ń pè ní title card nínú video editing title card nìyẹn so mo máa ń lo title card ẹ rí i pé most of ọ̀rọ̀ tí mo máa ń kọ síbẹ̀ máa ní Yorùbá first think Yorùbá first then act Yorùbá first whatever you do think about Yorùbá land mo bẹ̀rẹ̀ sí lorú àwọn words yẹn ẹ rí i pé nínú ọ̀rọ̀ tó ń sọ lọ kí lẹ gbọ́ tó sọ ó ní Yorùbá first Yes, it's a common word. Anybody lo low. But since when have you noticed she started using that word? Has she been using that word ever since? But I notice pé ó ti bẹ̀rẹ̀ sí lo ọ̀rọ̀ yẹn In fact, I want video editing tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yin tẹ́ bá wò yìí tí mo se bàbá Akéwùgbà Gold ẹ rí i pé lókè ẹ̀ think yorùbá first àsàtànà tí mo ṣe fídíò yẹn ìyá yìí fídíò tó ṣe yìí wọn ti gbé jáde o mi ò mi ò tí ì rí o yorùbá mi ò yé yín eléyìí gan ìgbà tí mo edit ẹ yorùbá first ló yẹ kó wà ń bẹ bọ̀tì torí pé ìyáwèrè ti fẹ́ bà ọ̀rọ̀ yẹn jẹ́ ó ti fẹ́ máa lò mí dẹ̀ káwọn èèyàn rò pé mo ní ẹni tí ń ṣe pẹ̀lú ìyáwèrè yìí àbí mo mọ nǹkan kan pa ohun tó ń ṣe òun ni mo ṣe wá fi think yorùbá first sí ẹ padà lọ wo eléyìí tí mo ṣe ti bàbá akéwùgbà gold lánàá ẹ rí i pé yorùbá first nìkan lè máa rí mbẹ which tells you ìyáwèrè ń wo ṣó ọ̀pọ̀lọpọ̀ yín ìyáwèrè ó ń wo ṣó yín níbi tí wọ́n gbé pamọ́ sí nínú òkùnkùn ayérayé tó wálé ayé ẹ̀ wá gbé ó ń wo ṣó yín ó dẹ̀ ń píkì ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bá wà important tó bá fi póun lè lọ bíldì nǹkan mọ́ tó máa lò ó máa píkì ẹ̀ ó dẹ̀ máa lò ó tẹ́ bá wo ìkànnì kan wà tí mo gbé kalẹ̀ ńgbà kan gbà tí wọ́n ń yọ wá lẹ́nu tó ṣe pé tá bá ṣe show tá bá ṣe ẹ̀ wọ́n á block ẹ̀ pé kó má lọ ìgbà yẹn ni mo gbé ìkànnì tí à ń pè ní ọmọ Yorùbá ń sìn ìgbà yẹn ni mo gbé kalẹ̀ àbí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òmìnira wà nínú orúkọ tí mo sọ péjì yẹn torí ìyá burúkú yìí ni mo ṣe lọ yọ òmìnira kúrò ń bẹ̀ because I don't want people to see it as if mo ní anything láti ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ yìí mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìyá mi ò mọ̀ rí from nowhere I've never spoken to her pé ìyá ẹja jọ ṣe báyìí I never had any plan with her pé báyìí ni but I can tell you ó ń wo show lára show tó dẹ̀ ń wò àbí tí wọ́n ń gbé lọ fún show mi wà ń bẹ̀ I can tell you that for a fact ó dẹ̀ ń wo show many other people ó lè jáde gan ni èmi ò ráyè èmi ò ń wo show ó lè ní onírọ́ ni this is a narcissistic person gbogbo rudiment eh? gbogbo trait gbogbo characteristics a narcissistic person olópin sára ẹ̀ tẹ́ máa bá even ó ti wù ẹ́ ó ti ṣẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ láti rí lára ẹ̀ kò sí kankan tó yàtọ̀ ẹ̀jẹ̀ àtẹ̀síwájú. oore tọ́lọ̀ ń ṣe fún wa ká tiẹ̀ kọ́kọ́ kó wà láàrin wa ká kọ́kọ́ lò ó kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí lọ dáadáa so pẹ̀lú blueprint wa Eh, olú ìlú ilẹ̀ yorùbá so democratic republic of the yorùbá diy sovereign bẹ̀rẹ̀ sí nílò a control over territory gbogbo borders wa pátá control over it mo ti máa ń sọ fún àwọn ọmọ ológun wa tó wà nínú armed forces ìpè tẹ́ ẹ bá ti gbọ́ pé mua ó mua ni Modipe Onitiri Abiola. ṣé ẹ gbọ́ all the news media in Nigeria I hope You can hear it. She said it clearly that she's the one doing this. And this is her command. Peter bá ti gbọ́ pé òun ti dé. Ó forúkọ ẹ̀ síbẹ̀. Ó sọ pé Yorùbá nation. So why would anybody carry any news or say anything and not put Yorùbá nation's name in there? Why? Mo ṣì ń bọ̀ omi ò tí ì dé o. Torí àti ìbẹ̀rẹ̀ ètò preamble eléyìí mo kàn ń jẹ́ ká gbọ́ àwọn nǹkan tó fẹnu ara ẹ̀ sọ ni. tó o bá ti gbọ́ pé ó ti dé sílẹ̀ yorùbá ó dé ìbàdàn gbogbo ọmọ yorùbá tó wà ní gbogbo barracks tó wà ní ilẹ̀ yorùbá igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá a jáde kúrò nílẹ̀ yorùbá o kò kí n ṣe kú o ẹ take over gbogbo barracks yìí all the barracks all the stations all the borders tó ra láti wà in control of in territorial integrity wa internationally wọ́n láti mọ ibo ni border wa a mọ̀ pé bọ́dà wa sí ẹ̀gbẹ́ kan pẹ̀lú Benin Republic ni ẹ̀gbẹ́ kan pẹ̀lú ibi tí Nàìjíríà máa ń pè ní Niger Delta area ẹ̀gbẹ́ kan pẹ̀lú Nàìjíríà the other side pẹ̀lú omi agbami Gulf of Guinea so territory wa and láti control ẹ̀ so right now a ti bẹ̀rẹ̀ sí control territory wa gbogbo ọmọ Yorùbá tó wà ní all the barracks ẹ̀ take over ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ nìyẹn so tá a bá rí ẹnikẹ́ni tó wá sọ pé òun fẹ́ takò àbó òun fẹ́ ṣe ó máa commit terrorism double t ló máa commit. ṣé ẹ tó sọ ṣé ẹ gbọ́ tó sọ now to everybody in Nigeria or any, anywhere all over the world or all the news media that will be spreading this news the next statement she's going to make if you don't understand what or who she's referring to I'm telling you right now, authoritatively, she's referring to people like us. She's referring to those of us that are in Yoruba nation that do not support what she's doing, that told her what you are doing is an, is an act of crime. We don't believe in that, and we're not trying to do that. We don't want to go that route. Our love, the next statement over saw a She's referring to all of us. So why would you now turn around and still be putting us in the same basket with this idiot? Why would anybody be doing that? Ẹ̀gbọ́n kan tó sọ next. Terrorism and treason. Ẹnikẹ́ni láti èní lọ tó bá gbéra pé òun fẹ́ da nǹkan rú òun fẹ́ ba nǹkan jẹ́ ó máa commit terrorism and treason. Àwọn kan ti ní ẹ̀sùn yẹn sílẹ̀ lọ́tọ̀ wọ́n ti ní tó ti wà so ẹni tó bá lóun. àwọn kan ti ní ẹ̀sùn yẹn sílẹ̀ tẹ́lẹ̀ gbogbo yín lẹ mọ nǹkan tó ti ń sọ látẹ̀yìnwá pé tí àwọn bá gba òmìnira ilẹ̀ Yorùbá tán títí tí ẹ ní o kì í ṣe tọ̀dọ̀ tiwa o òun máa kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dà sẹ́wọ̀n àwọn tó bú òun àwọn tó sọ̀rọ̀ against òun àwọn tí ò tẹ̀lé òun in her act of foolishness and stupidity wípé gbogbo wọn traitor ni wọn òun máa kó wọn dà sẹ́wọ̀n kódà ó lérí débi pé àwọn ò pa àwọn kan that was her words that was what exactly what she said and i'm not mincing words neither am i shaking or stuttering while i'm saying this i'm saying it boldly i'm beating my chest with it ohun tó sọ ni tí ẹ wà and everything she's saying or doing she's saying it against those of us that are calling ourselves Yoruba nation that doesn't believe in whatever she's doing or whatever she's saying. So why is anybody man here want share mistake? And mama wa mingu wa pẹ̀lú all these undesirable elements. Then mama pe wa ní tó when they commit crime you now bring Yoruba nation into it even though you know you all know that eh, that has nothing to do with the real and the actual Yoruba nation agitation. Why would anybody be doing that? Wá gbéra ń sìn lẹ́yìn tó yẹ pé officially a ti ń lo sovereignty wa ẹni tó bá try yẹ kò ní yẹ terrorism charges o kò dẹ̀ ní yẹ treason charges so láti èní lọ ọmọ Yorùbá a ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè wa o ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ká fọpẹ́ fọlọ́run ká yin Ọlọ́run o. thank you for joining us on. Now, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ lórí news yìí nígbà tí yẹn ṣẹlẹ̀. TVC News gbé ẹ wọ́n sọ. TVC News at one you are staying on development in your State where a group of hoodlums have reportedly attacked the state secretariat in Agodi, Ibadan. TVC News learned that the unknown attackers all masked attempted to gain entrance into the premises of the Secretariat before being repelled by security personnel. Meanwhile, the entire area around the Secretariat has been cut off by armed security personnel. What I think happened is that uh, some miscreants, probably on cheap drugs, had um, seized the opportunity of uh, the function of being held at the House of Chiefs come here as probably they're part of the people holding the function, only for them um, to turn out to be uh, to be found that they are hoodlums in um, camouflage. And when they are challenged, they also challenge the security. Um, thank God there's an overwhelming presence of um, security, the police, the commissioner of police, um, everyone here came on time. Um, you've seen that they were joined by the military operation force and they are not happy. Um, they've overcome them. Why I say they are cheap drugs is that how do people come to the state of government under the guise that they are Yoruba nation members and they've come to. Now, a point of correction to the special adviser to the Ọ̀yọ́ state governor tó Soroy. sọ̀rọ̀ yìí ẹ dákun tẹ́ bá tẹ́ kó yẹ tẹ́ kó yẹ tẹ́ kó yẹ because they need to know the difference between these people and the people that are agitating the actual agitator the real agitators for the real Yoruba nation I'm not condemning any other person or any other group that is trying to do something. But I'm saying, oníkọ̀gùn kọ̀gùn àkí arapa ló kọ̀gùn sọ̀rùn. Kí oníkálukú own your act, own your trade. Come out, a bit. chest yín ẹ pé group titi Stop using the name Yoruba Nation. And then for all these people in government, all these media houses, and anybody that will be speaking concerning this incident, it is high time we let them know. They need to stop using that name Yoruba Nation. any well-meaning person, well-to-do person that is part of this struggle and you call yourself a lawyer and you know your onions it is a shame that you guys cannot do anything and people will be rubbishing this movement. And you are sitting there and you are in this movement. And you want to tell us you don't know what to do. You don't know the steps to be taken to make corrections to all these things to make sure pé in future all these people will know not to bring Yoruba Nation's name into this stuff. Otherwise, they be sued to court. Okay? kí ló dé tó gbé orúkọ Yorùbá Nation wọbẹ̀ ṣáwọn ọmọ Yorùbá Nation ló mú bẹ̀ Kí ni evidence ẹ kí ni ẹ̀rí ẹ pé àwọn ọmọ Yorùbá Nation ló mú bẹ̀. But for as long as you are sitting down, you are not doing the right thing, you are not making the right moves, this will continue, it will never stop. Yes, mo gbọ́, mo mọ̀ pé wọ́n ti ń sọ̀rọ̀ pé wọ́n á gbé ìgbésẹ̀ lórí ẹ̀. mo gbọ́ ngbà tí sísá wa yèyé dára ń ṣètò lénìí pẹ̀lú vice president mo gbọ́ ohun tó sọ wọ́n bọ̀ mo gbọ́ tó ń sọ̀rọ̀ orí ọ̀rọ̀ logo flag symbol tán lò ni wọ́n ń sọ and probably the name too but mo fẹ́ bẹ̀ wọ́n mo fẹ́ rọ̀ wọ́n mo fẹ́ bẹ̀ wọ́n mo fẹ́ rọ̀ wọ́n it is high time whatever needs to be done needs to be done urgently this is very urgent torí tọmọ ò bá dáràn ẹ̀yin ọmọ yorùbá gidi ni mò ń bá sọ̀rọ̀ ẹ gbọ́ yorùbá yìí dáadáa àwọn àgbà yorùbá ló sọ ó dẹ̀ nídìí tán fi sọ orú ọ̀rọ̀ yẹn wọ́n ní torí tọmọ ò bá dáràn ló ṣe ń lórúkọ torí tí ọmọ bá dáràn ló ṣe ń lórúkọ ẹ jẹ́ kó ní jẹ́ orúkọ ẹ̀ if there's any group anybody out there that believes pé àwọn wà entitled láti jẹ́ orúkọ yẹn tán dẹ̀ mọ̀ pé àwọn kan ti ń jẹ́ káwọn tó dé see that you join the ones that already have the name, right? And you obey their rules. You follow whatever rules that are laid down. Or you go create your own and start your own and give it your own name. Whatever name you want to give it, give it that name so that achieve wọn á pé ẹ̀yin lẹ ṣe gbogbo ara yá bá yín yọ̀ pé àwọn ọmọ oní àwọn ọmọ mua ni wọ́n ṣe o àwọn ni o then everybody will celebrate with you then gbà tẹ bá ti pa àrọ gidigba náà tẹ bá ti pa tán tẹ gbé lọ báyà yín wọn á tún lè forúkọ yín sí pé onítìrí àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n dáràn jọba o àwọn ni wọ́n fẹ́ẹ́ fa wàhálà wá sílẹ̀ Yorùbá o kì í ṣe pé people will not know the difference and they will be mingling it up so it is high time gbogbo àwọn tó ń jẹ́ aláṣẹ lórí ìrìn àjò yìí eléyìí ó sọ̀rọ̀ a kàn máa fẹnu sọ àbá máa forí ahọ́n sọ a máa tún wá dákẹ́ pé ẹja tún wò díẹ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́ no this calls for action as in prompt action yes it calls for prompt action nítorí pé tẹ bá dúró pé kẹ tún wò díẹ̀ sí i the next one coming after this one nobody will like it biere if no action is taken the next one coming after this nobody will like it if these people are an, an agent, agent of the government let's expose them let's cross our t's and dot our i's and make sure pé we are standing on a solid rock, not on sinking sand. We need to do that. In fact, when it comes to that, I don't even think money should be the problem. Because mo fẹ́ nígbàgbọ́ pé nínú àwọn tán nígbàgbọ́ nínú ìrìn àjò yìí aláwọn lọ́ọ̀yà tó dángájá tán dáńtọ́ tọmọ tán ṣe. That can say ẹ má wọrí. If it comes to owó tán máa lọ fi fáìlì kéèsì àbí tán máa fi ṣe nǹkan kan ẹ lè sọ pé yẹn máa ní ọmọ yorùbá lára yẹn ò lè ní ọmọ yorùbá lára as long as there is transparency and as long as they are going to get result i know that is not the problem that's not the problem the right thing needs to be done because we have been lingering on this issue for so long mo rántí dáadáa nígbà kan tá a bá ṣètò àwọn èèyàn á pè wọlé wá ní ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan kan tí yorùbá nation lè ṣe sí kinní ni ṣé wọn lè tú àwọn pípù ìlọ sí court people ask those questions dáadáa mo rántí àwọn èèyàn máa ń béèrè wípé ṣé kò sí nǹkan tá a lè ṣe sí meanwhile yes a lè sue wọn sí court we can make a declaration that okay this is yorùbá nation these are the people in charge of yorùbá nation these are our rules and regulations anybody outside these people or anybody doing anything that violates this, they are not part of us. We can do such. Osheshe. So this is not rocket science. And I'm humbly saying this. I'm not being arrogant about it. I'm not saying I know anything. I don't know anything. But truth be told, truth be told, it is high time. This is no time for anybody to sit on the fence. I nǹkan continue èèyàn fi ń jẹ́ aṣíwájú, ara continue tí èèyàn fi ń jẹ́ ẹni tó fi your gun here. ẹ wojọ́ kínní ànáǹsì ìgbà tí àwọn ará Ìlọrin ṣetán tó fẹ́ gbé ta lọ lọ́hùn wọ́n fọ́n síta wọ́n ná kó lọ́ọ̀yà bíi tàti kínní kan jáde gbogbo ní ògo Ìlọrin làwọn ọmọ Ìlọrin làwọn lọ́ọ̀yà làwọn àwọn fẹ́ bá ta lọ lọ́hùn ṣẹjọ́ àwọn ò gba owó they came out either we like it or not ohun tó ń fẹ́ kó ṣẹlẹ̀ lórí ọmọ yẹn ló ṣẹlẹ̀ ohun tó ń fẹ́ ṣe ni wọ́n ṣe because wọ́n lo gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ àtìrẹ́jẹ tí wọ́n mọ̀ nínú òfin wọ́n mọ ọgbọ́n ṣe kidnap ọmọ yẹn tán gbé lọ sí Ìlọrin níbi tán ti dọ́gbọ́n ń lo nibi òfin ṣàríà awon ofin ẹ̀ technically tọ́pọ̀lọpọ̀ wa understand pé nǹkan tó ń ṣe nìyẹn. Did they achieve their aims? Yes, they did. But were they successful? No, they were not. Because their intention was to convert him, to say, But they were not successful on that. Why are they not successful? Títorí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà dá síta, a bẹ̀rẹ̀ sí pariwo, a bẹ̀rẹ̀ sí sọ òfin gidi ohun tó tó àti ohun tó yẹ lábẹ́ òfin àwọn náà rí i pé there is no hiding place. Fèrèmílẹ́pẹ́ ni do you think it's a joke fún odidi commissioner of police in the whole state to retire and for them to lie to us pé ó ti tó time fún láti láti retire ni ó tó time fún láti retire it's because we got them at a corner checkmate they don't know what to do again than for that woman to leave the job and walk away and they had to tell her pé níbi tọ́rọ̀ dé dúró àṣírí ti tú ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ó ti show pé o ní bias mind towards ọmọ yìí ìwọ́dẹ ló jẹ́ kán lọ tì mọ́lé so for this reason o ní láti resign àwọn náà mọ arrangement tán ṣe pẹ̀lú àwọn náà mọ iye tán fún àwọn náà mọ political appointment tí wọ́n promise ẹ̀ lọ́jọ́ iwájú because don't be surprised if you see that woman coming back as a politician and holding a very prominent post ẹ má jẹ́ ó yà lẹ́nu that's how they run things we know Aledake, sita. We know how things run. We just chose not to be part of it. If we want to be part of it, we would have been part of it a long time ago. I want not benefit me. But Lord Maje is against my conscience. It's against some of us. We cannot do such. That's what some people want. Kasha shebi kasha shebi po shebagbara But for some of us, it's a no, no he said, no no ẹ̀rí ọkàn wa ò lè we are at that stage right now so mò ń wá i'm not being arrogant about this i don't know how humbly i can say this again but i'm saying it now please whoever knows what to do whoever you i mean you're a lawyer and you know you know there's a way about it and you can do something approach the right people, go through the right channel, and take steps. We need to defend ourselves. We need to de de defend what we believe in and not allow these people to rubbish it, rub it in the mud. Because ẹ̀rí tá a bá gbà wọ́n láàyè tí wọ́n bá won ti yẹn Yorùbá nation tí wọ́n bá bàjẹ́ gbogbo wa la máa sá kúrò lábẹ́ umbrella yẹn la máa sá kúrò nínú struggle yẹn because nobody will want to be associated with it. tá a bá gbà wọ́n láàyè kí wọ́n lo ọgbọ́n tí wọ́n ń lò ìkíjọba Nigeria declare ẹgbẹ́ tá à ń pè ní yorùbá nation yẹn ní ohun tí ò jẹ́ kò sí ẹni tó máa fẹ́ dó sábẹ́ umbrella yẹn pé kán sọ para wọn lòun and that is why we need to make bold moves right now take bold steps protect that name and don't allow these hoodlums these idiots to mess it up yes àwọn fúnra wọn gan wọn lè má fúnra wọn máa fẹnu ara wọn dárúkọ wa but as long as we don't go out there and do the right thing for the whole world to know pé these people are not part of us àwọn tó fẹ́ máa ra ọ̀ràn tí òun ṣe tiwa mọ́ wa lọ́rùn wọ́n máa máa mú orúkọ wa wá síbẹ̀ until we do the right thing whereby everybody will understand and know pé pé orúkọ yẹn kó mú lọ bí tí ò yẹ kó mú lọ kó fi ẹ̀sùn tí ò kàn wọ́n kàn wọ́n kó rẹjọ́ even this man speaking the fact that he's a special adviser to the governor doesn't mean he needs to bring Yoruba nation's name into something that does not involve them that does not concern them. òun saw ṣáwájú some groups of miscreants hoodlums but at the end of the day he came back to put that name in there Yoruba nation what concern Yoruba nation with that What concerns Yoruba nation with what they did? That is not us. That is not what we stand for. That is not what we're fighting for because we know that we cannot go that route. Kì í titiwa, kì í ṣe tìtorí ariwo táwa ń a nígbàgbọ́ wípé a lè sọ pé à ń ṣe nǹkan fún ọmọ Yorùbá kílé ayé ìgbé ayé kó lè dẹ̀ fa ogun lọ sílẹ̀ Yorùbá ọpọlọ tiwa pé ó yé wa débẹ̀ àwọn tọpọlọ wọn ò pé àwọn tí ò ní lówó rí tó yẹ pé orúkọ iyì ọlá àti kán ní àwa la wà ń bẹ àwa la wà ń bẹ ni wọ́n ń wá kiri àbí àwọn tí wọ́n ránṣẹ́ gẹ́gẹ́ báwọn èèyàn kan ṣe nígbàgbọ́ bí wọ́n ṣe sọ pé ìjọba ló rán wọn àwọn ni wọ́n ń ṣe láti ba orúkọ àwọn tó dúró lóòótọ́ tí wọ́n dúró tán láti ba orúkọ wọn àti láti ba nǹkan tí wọ́n gbé dání láti bàjẹ́ Either one of the two, the, the two, because it's looking like that right now. So, ẹni tó bá mọ alàgbà yìí, sọ fún o. This has nothing to do with Yoruba nation. This is not Yoruba nation. Yoruba nation kọ́ ló ṣe ohun tó ṣẹlẹ̀. Neither was it Yoruba nation that did the one that happened last year. Yoruba nation has nothing to do with all this incident. the rightful leadership of uh, Yoruba land in the seat of government. right to self determination kì í ṣe pé nítorí wípé bóyá nítorí àjẹ ẹ̀yà kan ó ti ọlọ́run dá ẹ̀yà ti Yorùbá lọ́tọ̀ ẹ̀yà wa tún yàtọ̀ few ní lágbàáyé àkọ́kọ́ a ní right to indigenous people's right torí indigenous people ni wá a ní right sí yẹn à ń lò yẹn ọ̀tọ̀ nìyẹn o oríṣiríṣi right la ní o a ní right ethnic nationalism tó yẹ pé àwọn automatic right a ní right sovereign state. now fún ídíọ̀tì arábìnrin tó ń pera ẹ̀ ní onítìrì to be coming out and sitting down and be telling some people this and they are still following her and listening to this ṣóun ló máa sọ eléyìí fún wọn ni these are stuff you can read online by yourself. These are stuff when this agitation started. A lot of us already educated people about all these things, all your rights. Èmi tí mo jókòó níwájú yín tí mò ń sọ̀rọ̀ yìí. I'm a human rights consultant, certified one for that matter. Mo mọ gbogbo òfin kan tó de human rights lẹ́sẹ̀ tó de lápá. And I know pé even with your human rights, there are certain things you need to be careful and you, you need to tread softly. Ara ariwo, ara iṣẹ́ àtara ìgbésẹ̀ tí àwa ń gbé lẹ́yìn nìyẹn pé báwo ni káàkiri gbogbo àgbáyé tí human rights tó máa di nǹkan tí nǹkan kan máa wà tó máa fìdí ẹ̀ múlẹ̀ pé anybody anywhere in the world ò ní lè máa fọwọ́ pa lójú. But it is so hard and it is so difficult because gbogbo àwọn tẹ́ ń pè ní world leaders gbogbo àwọn olórí káàkiri àgbáyé gbogbo wọn náà máa ń tọwọ́ ara wọn bọ́ sọ̀lọ̀ at one time or the other kò sí kankan nu wọn tí kò kí ń try àti violate òfin yìí nígbà tí ó bá máa favour wọn nígbà tán bá wá violate òfin yìí tán bá ti ṣe tán ó ló máa ń jẹ́ kó difficult fún wọn at times láti call other countries and other people tó bá ṣe the same similar thing to order because àwọn yẹn náà wà wò wọn pé ìgbà tó ṣe tiẹ̀ ṣá sọ̀rọ̀ ni ta ló sọ̀rọ̀ and these are the things that people are still you know brainstorming pé how are we going to bring this to an end and make sure pé a fi di fundamental human right a fi lélẹ̀ dáadáa tí gbogbo orú àṣemáṣe yìí àti ìrẹ́jẹ yìí tí ò ní máa ṣẹlẹ̀ mọ́ some people are working and having sleepless nights. all over the world on this that when it comes to fundamental human rights, how are we going to do it? I'm gonna make sure pay who are well grounded, who are well established and protected. That all these world leaders will have to respect it. And do by respect ẹ, tó kan protect That is the only time when we can say okay bó ṣe that is why i'm not going to sit down here and tell you pé I want us I want britain I want russia kan ló máa gba òmìnira ọmọ yorùbá fún no none of us is saying that But what we are not waiting on these people but what we are telling ourselves ni we are waiting for the right time to do the right thing eh? that we are going to put a round peg in a round hole a square peg in a square hole. But we're not going to put a round peg in a square hole like this idiot because it's not going to fit. If you put a round peg in a square hole, it's just going to drop into it, which is what they are doing now. That is exactly what they are doing. Ohun tó ń ṣe nìyẹn. Ohun tí ò lè work, ohun tó máa dá wàhálà alẹ̀, tó máa mú ìpalára, tó máa mú wá. Òun àwa ni àwa ni a fẹ́ kán mọ̀ wá a fẹ́ kán máa gbórúkọ wa gbogbo step tó máa dá níjọ́ iwájú tí gbogbo ọmọ Yorùbá lè lò when it is necessary nígbà tó jẹ́ pé anybody gan ò ní lè condemn pé ah ẹ ṣe ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn gan máa sọ pé ah wọ́n ti sún wọn kan giri wọn ní nǹkan míì lè ṣe mọ́ ohun ṣe yẹn kò sí láburú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń bàjẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ń sáré lọ tán ń ba gbogbo ẹ̀ jẹ́ tán ń dí ọ̀nà tán ń ba gbogbo nǹkan jẹ́ wọ́n dẹ ń tan àwọn èèyàn kan àwọn èèyàn kan náà dẹ̀ ń hàt bí idiot wọ́n ń listing sí wọn wọ́n ń àwọn èèyàn àwọn wọn wọ̀nyí. ẹ take for instance ohun tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá nígbà tán lọ sí iléeṣẹ́ rédíò a sọ àwọn èèyàn kan ò àwọn understand pé èèyàn kàwé kọ́ ló mìíràn pé èèyàn gbọ́n no ìwé kọ́ ló máa fún ẹ no àìmọye èèyàn lọ sí skul. That is why I so much respect them in America. Sometimes it's not about your qualification, what you studied in, studied in school, or the, the, the type of degree, your qualification. No. You might be working under somebody that didn't even go beyond high school, but he was on that job for some years and he gained certain experience and became an expert on everything they will promote such a person. He can become a director or manager. And you, with all your qualification, they can ask you to still work under him. And they will prove to you, based on his qualification, MOD, ìwọ lọ sí school ni wọn kọ ẹ ní theory ní theory long ń oh bọ o fọwọ́ bá rí o rí but this person has been standing here ó ń ṣe lójoojúmọ́ ń fọwọ́ bá ó rí ó mọ ok kí nìdí tí wọ́n fi sọ pé kí n fowo ba o you, ṣe kinní kí n kọ́kọ́ ṣe nǹkan báyìí bóyá ó ti test ẹ̀ wò ó ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ tóun bá follow gbogbo instruction tán sọ yẹn so ó ti mọ̀dí tí òfin ní ṣe bẹ́ẹ̀ bọ́ ìwọ wọn kàn sọ fún ẹ in theory when you come ìwọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bẹ̀rẹ̀ sí wá practicalize ni kò dàbí ẹni tó ti ní experience tó ti mọ̀ bọ̀ tó tọ́nba tẹ́ni tó ní experience yẹn tí wọ́n bá dé pẹ̀lú ìmọ̀ ẹ̀kọ́ tí wọ́n gbé dé yẹn tó bá wá ń sọ fún ẹ tí wọ́n náà tó wá ń ṣe ìwọ tún máa bẹ́tà ju òun lọ létà because ìwọ fi ìmọ̀ ẹ̀kọ́ tó lọ kọ́ nílé ẹ̀kọ́ o tún fi kún wípé ìwọ náà ti wá ń ṣe ń ṣe o ti mọ̀ bẹ́ẹ̀ nìyẹn bá ṣe láìkẹ́ sí bó bá ṣe tètè sọ gbogbo experience tó bá ní lórí ẹ̀ tóun fi number of years tó fi ṣiṣẹ́ tó fi gather bóyá ten or fifteen years lòun fi gather experience yẹn ó lè sọ gbogbo experience yẹn fún ẹ ó lè kọ ẹ tó máa mọ̀ láàrin ọdún kan then combine with your own knowledge you become a better person ó dẹ̀ máa yá ìwọ ju òun lọ nǹkan tóun fi fifteen years gather ó máa pass it on to you within a year America dẹ̀ máa ń recognize irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń promote wọn wọ́n máa ń sọ wọ́n dọ̀gá níbi iṣẹ́ irú wọn tó wá kàwé tó dé yẹn wọ́n lè fi ẹ́ ṣe gbákejì ẹ̀ ìdí tán fi fi ẹ́ ṣe gbákejì ẹ̀ ni pé ibi tí ẹ bá ti ní the brain ìwé tí wọ́n kà yẹn you will come in handy to help him Don't ti ń experience years of being on the job You want my support with your educational experience níbi tóun lack knowledge you you you support ibi tí wọ́n ti lack um, hands-on experience Uma coming. come in ẹ fọwọ́ wẹwọ́ and then you you will continue to make that company or organization grow bọ́yẹn ṣe lamẹ́ríkà nìyẹn kì í ṣe pé dandan dandan gbogbo èèyàn tó lọ school nìkan ló máa dọ̀gá ẹlòmíì ó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ ńlẹṣẹ́ yẹn wọ́n dẹ̀ mọ̀ pé ó mọ ti fún tẹ̀dọ̀bẹ̀ wọ́n máa sọ́ dọ̀gá ẹni tó dẹ̀ kàwé máa dé wọ́n á ní wọ́n lọ ṣe gbákejì àbí lọ ṣe gbákẹta because wọ́n ti rò ó they thought it through pé years of experience tó nìyẹn wà useful meanwhile tó bá ṣe dáadáa sí tó dẹ̀ láìkẹ́ á wá máa pass knowledge yẹn sí ẹ nǹkan tó ń fi ọdún mẹ́wàá àbí méjì méjìlá gádà yẹn ó lè pass ẹsẹ within six months within a year it makes you a better person ìwọ náà wàá wá ṣe kí ni wàá máa train others wàá máa pass knowledge yẹn down the line like that kò sí nǹkan tó ń jẹ́ pé you will just come wàá máa ṣe gìràgìrà èèyàn kan wá jókòó sórí internet á lọ google á lọ máa google uh, human rights á máa kà fún yín á kàn máa sọ̀rọ̀ balabala lẹ́nu ẹ ẹ wá máa ṣe gìràgìrà ẹ máa sá tẹ̀lé ẹ lóun ló ń sòótọ́ fún yín ẹni tí ò mọwọ́ ọ̀tún ẹ̀ yàtọ̀ sọ́wọ́ òsì bọ̀ pẹ̀lú eléyìí tí wọ́n ṣe yìí ẹ má bínú inú tiẹ̀ ti ń bí mi mi ò play fídíò wọn yẹn lọ mọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́ ó wà lórí YouTube lórí péjì wọn you know I, I really don't like showing their stuff because kí ni gbogbo rubbish yẹn but I just want ààrẹ òpìtàn ẹjọ ẹ ti rí bẹ́ẹ̀ yẹn pé ìyá yẹn ó fúnra rẹ̀ confam ó fúnra rẹ̀ confam pé òun lòun rán wọn ṣẹ́ ó sọ date ó sọ time ó sọ location ó dẹ̀ sọ nǹkan tó fẹ́ kí gbogbo àwọn ológun ṣe pé kán gba gbogbo bárẹ́kì ológun kódà ó go as far as ó mark territory which means ó ń sọ pé òun ti take over government nowhere in her speech did she mention Yoruba nation nowhere in her speech did she mention Baba Akintoye Nowhere in her speech did she mention Oloye Sunday Adeyemo Igboho, Nowhere in her speech did she mention any of us that are the Yoruba nation agitators. The only place where she referred to us ni pé àwọn kan ti wà táwọn ti máàkì kalẹ̀ pé táwọn bá ṣe tán wọ́n máa ṣẹ̀wọ̀n fún ó pè ní double t right ó pè ní double t àti kó sọ pé treachery àti treason àwọn máa prosecute àwa kan fún torí pé àtakò wọn a sọ pé ohun tó ń ṣe ò dáa pé kán má kógun wọlé Yorùbá and we are not afraid of that wíṣì ta ló ń jájá mọ́sálásí ẹ́ ta ló ń jẹun tájá ń jùrù níbo ló ti wá wíṣì tí ò bá jẹ́ òjò tó kẹ́yẹlé pọ̀ má dìyẹ mo dẹ̀ nígbà wọn pé gbogbo àwọn tó yẹ kó kọ́gbọ́n náà ti kọ́gbọ́n sí torí ọjọ́ iwájú Not everybody that approach you and sweet talk you have something meaningful to offer. Some people study you, they gather information about you, they know what you need, they know what you want to hear at that particular time before they approach you. So, exactly what you wanted to hear, exactly what they know you are waiting to hear, or what, what you've been lacking, or what you are looking for. Then that's what they will present to you so that you will fall you fall for their trick. That was exactly what happened. That was exactly what happened. So sometimes when some of us are speaking, we're not just speaking out of hatred or because we want to chastise some somebody. We're just trying to tell all of us pé tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ ẹ́ a ní mission. sọ pa dólé lórí yẹn la dólé lórí. cheri rí wa man no man mo mọ lágbájá jẹ́ ń sáré gbé gbẹ̀yìn wọlé ẹ mo mọ̀yàn kan lókè ẹja sáré ṣe báyìí we need to stop it ẹ jẹ́ ká máa follow due process let there be a due process for anything and everything we want to do ẹ rí i pé lórí pé a dúró pé a fẹ́ follow due process ó ní ò jẹ́ ká kó sí páńpẹ́ gbogbo rándanrandan táwọn èèyàn fẹ́ máa ṣe ó rí i pé olóyè fẹ́ dúró sí orí due process pé ok nǹkan tẹ́ni wá lọ ṣe kí ni repercussion wàhálà wo ló máa kó wá sílẹ̀ yorùbá ó ní ò jẹ́ kí wàhálà ti dé sílẹ̀ yorùbá because adibino olóyè is part of this eh? or he has started this with them and then now turn around and say i'm not doing anymore ṣé mo pé we won't have a say a mean pé tó bá jẹ́ pé wọ́n rán àwọn èèyàn báwọn èèyàn ṣe ń sọ lóòótọ́ náà ni wọ́n ti achieve aim wọn tó bá dẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó rán wọn àwọn náà ni wọ́n ń ṣe rándanràndan tó ń ṣe that means wọ́n ti achieve aim wọn And today, we won't be able to say anything because they will be coming out and be pointing But because nobody has ever partaken this with them right from the onset, the moment we notice, the moment we realize this is what they are trying to do, everybody left them alone and said, no, this is not what we are for. This is not what we're looking for. This is not what we are trying to do. It looks like we have a different mission from your own mission. Our own mission might be slow, slow and steady wins the race. But we want our people intact. We don't want to lose anybody. sẹ́. We're not planning to lose anybody. We're not planning to bring war to Yoruba land but it is obvious now only Onitiri and a hoodlums are miscreants that's what they are trying to do and it is high time actually this is the right time for the Nigerian government now with this video out there video yẹn wà ń ta mbẹ yẹn tí wọ́n bá gbé kúrò tí bá ní copy ẹ̀ we can forward it to them ọ̀rọ̀ tá à ń sọ yìí eh, ẹ̀yin tẹ́ ń ṣe mo mọ̀ pé wà online ìjọ kìíní àná nígbà tó sọ pé olóyè sọ̀rọ̀ ẹ ìjọ kìíní àná nígbà táwọn kan sọ pé olóyè sọ̀rọ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe pín fọ́nrán yẹn tó dé ọ̀dọ̀ ọ̀gá sójà àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ mọ bẹ́ẹ̀ ṣe pín fọ́nrán yẹn tó dé ọ̀dọ̀ ọ̀gá sójà tọ́gà sójà bọ́ síta tó ń sọ̀rọ̀ tó láwọn máa lọ yẹ fọ́nrán yẹn wò dáadáa pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé e àwọn ni pé táwọn bá wá wò tán ohun tó bá yẹ káwọn ṣe ìgbésẹ̀ tó yẹ káwọn gbé àwọn á gbé mo wá challenge ẹ̀yin yẹn the same ọgbọ́n the same ọgbọ́n the same technique tẹ́ ló ń gbà yẹn tẹ́ fẹ́ fi ṣàkóbá fólóyè ó yẹ lò ó nìsín ẹ gbé fọ́nrán yìí àbí kẹ́ lọ gbé tibi tí onítìrí ti sọ ohun tó sọ ẹ fi ránṣẹ́ sí àwọn ọ̀gá sójà gbogbo ẹ̀yin tí ẹ mọ bẹ́ẹ̀ ṣe ṣe ń gbà yẹn gbogbo ẹ̀yin tí ẹ bá ní access tẹ́ mọ means bá ṣe lè ṣe you need it, it don't necessarily have to be my own video. If you know any other place, you can get that video where Onitiri was saying everything she said. Ẹ lọ gbé ẹ fi ránṣẹ́ sí àwọn ọ̀gá ológun àti gbogbo àwọn ọ̀gá agbófinró pé ó rèé o ẹ gbà ẹ wò ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ ń bí. Ẹni yóò kì í ṣe ara àwọn Yorùbá nation o. Ó ti declare ara ẹ̀ ó dẹ̀ sọ orú èèyàn tó jẹ́ ó sọ mission ó ẹ lọ yẹ̀ wò bẹ́ẹ̀ ṣe yẹ tó lóyè wò ṣé àwọn pípa tí wọ́n ṣe àyẹ̀wò títọ̀dọ̀ tó lóyè tán tán ṣe tán wọ́n padà jáde wọ́n fèsì o àbí wọ́n fèsì ni because all these things are important it's not about pé wọ́n kàn lọ wò ó ń wà dákẹ́ ìgbà tí wọ́n náà wọ́n ṣe àyẹ̀wò tó lóyè tán wọ́n padà jáde fúnra wọn náà náà wọ́n fẹ́yìn fáìtì olóyè pé kó lóyè wá bá wọn káwọn jọ jókòó táwọn jọ jíròrò kan wá sọ báwọn ó ṣe jọ ṣiṣẹ́ pọ̀ àwọn ọmọ Yorùbá la ní rárá olóyè ò bá wọn ṣiṣẹ́ pọ̀ irọ́ olóyè ò bá wọn ṣiṣẹ́ pọ̀ àgọ̀ débẹ̀ àgọ̀ débẹ̀ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ kán lè ráyè bí wọ́n ṣe mọ gbẹ lẹ́sẹ̀ now kán wá bá wa lo the same pattern the same method lórí fídíò eléyìí kí wọ́n gbé fídíò onítìrí kí wọ́n lọ ṣe àyẹ̀wò lórí ẹ̀ dáadáa tán bá wá ṣe tán pẹ̀lú gbogbo ohun tó sọ lẹ́nu against that country called Nigeria against Sheyi Makinde in Ibadan, against all the military men that are still calling themselves Nigerian military. Tán bá ṣe tán, kán wá bá wa sọ irú declaration wo ló necessary fún arábìnrin yẹn àtàwọn tán jọ ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe. Kí wọ́n wá bọ́ síta. Èmi kọ́ ni mo máa sọ nǹkan tó necessary, ohun tó bá necessary lábẹ́ òfin, kí wọ́n wá bọ́ síta, kí wọ́n wá bá wa sọ nípa wọn kí wọ́n wá bọ́ síta bọ́n ṣe sọ títolóyè torí wọ́n gbé títolóyè pamọ́ àwù gbọ́ o ẹ̀yin aláròye tẹ láìkẹ́ máa gbé ìròyìn ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe gbé títolóyè pé àwọn ológun wọ́n ti rí fọ́nrán ibi tólóyè ti ń sọ̀rọ̀ wọ́n láwọn fẹ́ lọ ṣe àyẹ̀wò tẹ́ gbé síta tí gbogbo ayé rí tó ṣe tó bẹ́ẹ̀ ìgbà tán ṣe tán náà ẹ tún gbé pé wọ́n ní kólóyè wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn you need to carry this one too ẹ gbé eléyìí náà tó bá jẹ́ pé kò lọ́wọ́ ìjọba nú tí kì í ṣe ìjọba ló ń lo àwọn èèyàn wọ̀nyí láti dọ́gbọ́n sọ agitation yorùbá nation lórúkọ tí ò jẹ́ it is very important it is imminent they need to do the same thing follow the same procedure tẹ́ ló ń gbà yẹn láti sọ pé ẹ fẹ́ lọ analyse ibi tó lóye ti ń sọ̀rọ̀ ẹ fẹ́ lọ wò bóyá ó ṣe nǹkan tó rúfin kẹ́ tó make a decision ẹ dẹ̀ padà wá wá sọ fún wa ẹlẹ́ẹ̀tì analyse ẹ̀ tán ṣùgbọ́n ẹ̀rí pé òótọ́ lọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ ẹlẹ́fẹ́ ìfáàtì wọn kan wá darapọ̀ mọ́ yín kẹjọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe lé gbogbo àwọn agbésùmọ̀mí tó wà nùgbó jáde ṣùgbọ́n ọmọ Yorùbá sọ pé thank you no but no a lè gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni now we are challenging the military the Nigerian uh, the Nigerian military Ah, and uh, what's it called? Um, anybody that has to do with this situation, we are challenging you all. Do the same thing, follow the same procedure, the same steps you took then to check out the video made by Chief Dr. Sunday Adeyemo Igbohosa before you finally came back with a conclusion that he didn't say anything wrong, but rather you people will love to work with him and you want to invite him. Before we, Yoruba sons and daughters, now say, Oloye, no, you are not going anywhere. You are not going to do that. So we are requesting and we are asking now that you take the same steps, use the same procedure to analyze Onitiri's video, to look into it critically and come back and let everybody, let the whole world know where you stand. What is your verdict on everything she said and everything she did? Because if you don't do that, if you don't do that, and let everybody know now, we don't want to wake up tomorrow and then we start seeing military men everywhere in Yoruba land. And you now turn Yoruba land to Biafra land and say because they did something in Ibadan. We don't want to hear that you know the people that are involved, you know the people that are doing this, and it is high time you come out, you call them that by their names, and you make a declaration, whatever your declaration is going to be on them. It is high time you do that. We are not ready and we don't want to wake up one day and to hear that all our lands have been surrounded by military men because of what some people did. It is not the Yoruba people that did this. It is not the Yoruba nation agitators that did this. We all know who did this. The person mentioned her name, and she said she's in Ibadan, even though we know most of us Ibadan. Ole onírọ́ ni She's not anywhere near Ibadan. Ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé and for those fools sitting out there pé màmá àwọn ti sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn have you asked yourself after everything she said in that video pé kò sẹ́ni tó lè fọwọ́ kàn yín wọn ò lè ṣe nǹkan kan fún yín àwọn ti gbagbá àwọn ti gbàwo so what are they doing now àwọn tí wọ́n mú láàárọ̀ yìí tí wọ́n arrest tí wọ́n kó lọ kí ló dé tẹ̀ tí máa gbọ́ lórí ìròyìn pé wọ́n ti fi wọ́n lẹ̀ wọ́n ti padà sílé torí pé ìjọba nàìjíríà ò láṣẹ lórí wọn láti fọwọ́ kàn wọ́n how daft and how stupid can you be ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ lẹ kàwé ara àwọn kan tó ń kọ ẹnjìníà síwájú orúkọ wọn nínú yín ara àwọn tí wọ́n ń kọ dókítọ̀ síwájú orúkọ wọn nínú yín a àwọn kan gan ní pòfẹ́sọ̀ làwọn láàrin yín ìwé tẹ́ kà kí ni ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tó kí ni ọgbọ́n tó wà ń bẹ̀ tẹ́ ń múlò tẹ́ ẹ̀ bá wá kàwé mo fẹ́ bi yín ṣé ẹ orí yín ni ṣé ẹ ka orí yín ni ẹ́ eh? are we in a military era ṣé ń gbàjọba ológun ni torí kò tí ì yé mi ní nǹkan tẹ́ ń tẹ́ àti ṣe gangan. then èèyàn lọ ó bọ̀ ó sọ fún yín ó ní kò sáàjọ àgbáyé kankan tó máa wá ràn yín lọ́wọ́ pé nǹkan tẹ́ máa ṣe náà ni ẹ ti ń ṣe yìí. agreed but the same person yẹn tún turn around like few seconds after tó sọ statement yẹn ó tún ní gbogbo àjọ àgbáyé ló ń wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sórí yín dàrú sórí yín ò pè ṣé ẹ̀rí pé ó ń tàn yín ni pé ó ń kó yín sínú wàhálà ó fẹ́ kó bá yín ni àwọn tí wọ́n kó bá ní dunta àwọn tí wọ́n kó bá ní àná gbogbo wọn sì wà ń bẹ̀ ń kálukú wọn wọ́n ń rún nǹkan tó bá wọn èyí tẹ́mi ẹ̀ ti sọnù àwọn mọ̀lẹ́bí wọn wọn máa ní nǹkan kan tó fẹ́ ṣe sí àwọn míì ni wọ́n tún ti kó sí wàhálà yìí síbẹ̀síbẹ̀ wọ́n sì tún ń tan ẹ̀yìn nǹkan pé kẹ́ tún bọ́ síta ẹ mọ̀ pé mi ò kì í yé sọ gbogbo gbà ń tèmi ìwọ tó bá lọ́mọ tó lẹ́gbọ̀n tó lábúrò ẹ tó lọ́rẹ̀ẹ́ tó bá mingu pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí ó jẹ́ tètè máa pè wọ́n kó máa fà wọ́n létí kó máa sọ fún wọn pé kí wọ́n ṣọ́ra wọn ṣe kó má jẹ́ kán rán wọn lájò àrèmábọ̀ kó má jẹ́ rán wọn níṣẹ́ dé tòrutòru nítorí pé abánidá ò kì í báni débẹ̀ o ìbùkún sì ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ẹ mo ti ṣí ojú òpó lẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé láti bá wa dá sétò nítorí pé ó ṣe pàtàkì it is very important uh, I want people to call in and contribute to what we are doing tonight kó má jẹ́ pé mi nìkan ni mo kàn sọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ fi ẹ̀hónú tiyín náà hàn kẹ́ ẹ sọ̀rọ̀ bó bá ṣe rí lọ́dọ̀ tiyín wò ó ìwọ tó bá rò pé ohun tán ṣe dáa tó fẹ́ sọ pé ohun tán ṣe dáa ìwọ náà lè pè wọlé o kò jẹ́ kí n béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ kò jẹ́ ká jọ sọ the only thing tó bá pè wọlé gbìyànjú láti má ṣe àṣìṣe pé o fẹ́ ṣépè fáwọn èèyàn tí ò gbàgbọ́ nu randanrandan tí wọ́n ń ṣe ìyẹn nìkan ló lè fàjà so ilé òun ṣe pé ẹ lọ́dọ̀ tiwa ń bí àwa ò sọ̀rọ̀ pé kéèyàn má challenge wa o a dẹ̀ sọ̀rọ̀ pé kéèyàn má wàá béèrè question call in ask your questions challenge me because at the end of the day I will also ask you a question and challenge you àti ní ìpè kan ẹ kú àṣálẹ́ o ṣé kí n gbé yín sórí afẹ́fẹ́. ẹ kalẹ́. yóò dára fún yín sá. àmín àmín àṣẹ Èdùmàrè àmín àṣẹ Èdùmàrè. ẹ kú ètò ẹ kú gbogbo bá ẹ kú fọmọnìyàn ṣe. ẹ ṣeun bàbá mi. ẹ ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ bí ẹ̀yin náà ṣe sọ kò rújú rárá. mo ṣe ń gbọ́ yín mo ti wà lórí platform kan náà lẹ́yìn tí mo ti mo ti jà níbẹ̀ láìpẹ́ yìí nítorí pé àwọn kan wà wọ́n ní ẹni tí ó bá máa ba orin èèyàn jẹ́ kò kí ń ti bẹ̀rẹ̀ gbé hmm. mo ti rí ní orí program kan tí mò ń gbọ́ nísìn David Amity tí mo dẹ̀ ti correct àwọn kọ́là kọ̀ọ̀kan. Hmm. wípé nísìn wọ́n sọ pé division wà láàrin wọn àwọn ọmọ division làwọn tó wà láàrin wọn wípé olóyè Ìgbòho làwọn mọ̀ ní Yorùbá nation ìgbà tó wá sókúya bẹ́ẹ̀ náà lòun bẹ́ẹ̀ náà lòun kótó ògì wa bẹ́ẹ̀ náà lòun bẹ́ẹ̀ náà lòun tírẹ́tìn mo láti mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé máà tó ń ṣètò òun náà ń kọ́ rẹ ti kọ́lá ẹ̀ but orí orú àwọn wọ̀nyẹn kò sẹ́ni tó mọ irú èèyàn bẹ́ẹ̀ tó ń pè torí pé ó ti wà obvious pé onítìrí is an agent. Right. wọ́n rán onítìrí wá kò dẹ̀ ní mission tó pé méjì mission ẹ̀yọ kan ni mission ẹ̀ is not to get an independent sovereign Yoruba nation. Okay. Mission onítìrí is to stop that movement by all means. and all she could do na ni pé kó pretend pé bí pé òun lòun advocate for the realization of that kó wá lo àwọn activities hmm. tó máa against the law of local and international law so that when that movement is proscribed the government will claim to be justified. So that is exactly what Onitiri is doing. And like I told you about World Media I want to tell you Onitiri ìpele méjì náà wà. Ìpele àkọ́kọ́ ni àwọn tí wọ́n jọ jẹ́ agent tí wọ́n jọ gba contract. Mm-hmm. Ìpele kejì òun ni àwọn aláìmọ̀ kan tí etí wọn dẹ̀ ti dàbí etí ewúrẹ́ tí wọn kì í gbọ́ tí wọn kì í tí ọ̀rọ̀ wọn dàbí ajá tó fẹ́ sọnù tí ò kì í gbọ́ fèrè ọlọ́dẹ hmm. àwọn wọ̀nyẹn tó jẹ́ pé owó ni wọ́n ń anything money anything after money is money kan bá àti fún wọn ní owó wọ́n lè hmm. wọ́n lè yield ara wọn to any kind of activity láì hmm. ronú lẹ́ẹ̀mejì wípé what's gonna be the consequence ìyẹn ni categories àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n lọ síbẹ̀ yẹn tí wọ́n lọ tí wọ́n lọ take over secretariat. Mm-hmm. Now the narrative that is coming out. Uh, I will I will appreciate Ààrẹ Òpìtàn láti kan pé kí wọ́n ṣe àtúnṣe nípa narrative tí wọ́n create. What I mean by the narrative is the use of the name Yoruba Nation because based on this broadcast tí Onítìrí ti ṣe ní àná on the twelfth, ló ṣe broadcast yẹn kò sọ wípé yorùbá nation movement ni àwọn ó introduce group wọn as òmìnira yorùbá twenty twenty two. clear yorùbá nation láti november twenty twenty twenty two ó dẹ̀ sọ pé òun as mo dúpẹ́ ọlá onítìrí torí pé yorùbá sọ pé ọ̀tọ̀ mo bá dáràn òun ló ṣe ń lórúkọ ó ní òun dúpẹ́ ọlá onítìrí òun declare ní àná on the twelve wípé ìjọba yorùbá ó ti bẹ̀rẹ̀ pé so therefore òun ti announce lánàá yẹn láti give order pé àwọn adelé àwọn àwọn lè bẹ̀rẹ̀ iṣẹ́ láti ní now that she has spoken as the leader of that movement tí wọ́n bá dẹ̀ wo orúkọ tó pé kíní wọn àti orúkọ táwọn máa máa jẹ́ kò sọ pé Yorùbá nation kò sọ pé Oduduwa republic ó sọ pé àwọn máa máa jẹ́ democratic republic of the Yorùbás of the Yorùbá nǹkan tó sọ nìyẹn nǹkan tó dẹ̀ wà lẹ́yìn lára flag tó wà lẹ́yìn ẹ̀ nìyẹn mm-hmm. so anybody that is going to make narrative should be careful and our we should be ready to defend that movement. Come out law rubbish because some people they just want to call a goat a dog so that it could be hung. So now I'm happy pé àwọn YSDM They wọ́n make a press release One that ti every press and media houses in the name tí wọ́n máa lò tán bá fẹ́ ṣe kán ṣiṣẹ́ wọn dáadáa if they call themselves journalists they should do their investigation and and and and appropriate this blame to àwọn tí blame yẹn wà fún pé so anybody tó bá publish news tó bá sọ pé Yorùbá nation ni you should be ready pé wọ́n lè gbé wọn lọ sí court and I think that is the idea that I so much welcome and everybody should learn from that is why tí bàtàwọn èèyàn ń lo ọkùnrin tí wọ́n sọ̀rọ̀ lórí platform tí wọ́n sọ nísìnyí mo correct wọn and I told the man wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó sọ pé ìgbà tí bàbá Tinubu ti wọlé wípé ṣe bí wọ́n sọ pé kan suspend kí náà I told, told them you can't suspend a movement you can't you can't suspend the fact that Tinubu wọlé Tinubu wọlé as the president of Nigeria the movement was not advocating for Yoruba to become president of Nigeria right. we are advocating for a, an independent sovereign Yoruba nation and so therefore come and mix méjèèjì and anybody to bá sọ pé suspend ó lè suspend ara ẹ̀ from being part of the movement we are not agitators we are campaigners and we have our goal and are the stop from pursuing that goal in a in a legal and decent manner that will go in line with the rule of law and international best practice so as any ní violence Professor Adib, uh, uh, Banji Akintoye, I've said this several times, and my yẹn tún sọ̀rọ̀ nígbà tó fẹ́ create narrative yẹn onígbà tí Sunday kò wá sùkú ya ẹ̀ olóbẹ̀rẹ̀ sí ní threatening ó ní ó ní in fact ó ló sọ pé Yorùbá nation no going back and I asked what is wrong about that because kán lọ wo fídíò bí tó ti sọ̀rọ̀ ó ní ó sọ wípé a lè gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba láì jà ó ní a lè gba ẹ̀tọ́ wa And I refer them to go and watch those videos because a lot of people, they are very ignorant and they only want to hold on to a narrative tí àwọn bá fẹ́ present to the world and that is where we need to work and ààrẹ needs to call his attention directly to this so that wọ́n máa to ṣe àtúnṣe necessary God bless you sir. ẹ ṣé bàbá mi adúpẹ́ o àmọ́ lóore thank you so yes, much ah, ẹ ṣé fún ọgbọ́n tẹ́tí kọ́ yẹn. Eh, elédùnmarè á ṣe àlékún ọgbọ́n yín láṣẹ Èdùmàrè ẹ ojú òpó sílẹ̀ fún gbogbo ẹni tó bá tún fẹ́ pè wọlé ẹ lè pè wọlé o ẹ torí ẹ̀ la ṣe jí sí ojú òpó lẹ̀ fún àwa tí a bá ń wá nọ́mbà to call in mo fi nọ́mbà sójú mo fi nọ́mbà sójú ràn wá lẹ́ẹ̀kan ká lè rí oníkálukú wa ẹ jẹ́ ká ẹ jẹ́ ká feel free láti pè wọlé ká sọ bó bá ṣe rí lọ́kàn wa ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò pé hmm, kí ni mo fẹ́ sọ ta ló ń gbọ́rọ̀ mi but I promise you ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ wọ́n ń gbọ́ èmi mọ̀ èmi gan máa ń rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ah, ọ̀rọ̀ mélòó làwa ń sọ ń bì báyìí but I can tell you right now kódà onítìrí gan bí tó bá dé ó ń gbọ́ ṣò àwọn èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo eléyìí tó máa ń jáde tó máa ń parọ́ yẹn òun bí sì òun ráàyè irọ́ ni gbogbo ẹ̀ tẹ bá ti fẹ́ gbà mú ẹ lọ máa watch ìgbà tó bá jáde tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ tìrì ẹ máa gbọ́ àwọn gbólóhùn kọ̀ọ̀kan tó bá ń rain táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mú jáde tó bá ń lò nu struggle ó máa fi kún ọ̀rọ̀ ẹ̀ tó bá ń sọ̀rọ̀ ibẹ̀ lẹ ti gbà mú. Mm